táwa lọ dalẹ̀ eh, eh, eh. ìrọ̀jú dá sí ọ̀rọ̀ yìí ta kókó ìrọ̀jú dá ó ta kókó kò ṣe tú o ìrọ̀jú dá sí ni ìrọ̀jú dá sí àfàìmọ̀ṣẹ́ ni o ìrọ̀jú dá sí irú ìrọ̀jú dá sí ni wọ́n ń gbádùn ọ̀jẹ̀ nice pop. Àwọn tata tata. Take your drink. Mm. Try it alright. Ó ní jẹ́ kí n rí taste oúnjẹ yẹn mọ́. do you like it? Yeah, I love it. Mm lóde tó fẹ́ jẹun. I'm watching my weight. Watching your weight. Always watching your weight. Yes. Okay, no problem. That's what I mean. Mama, watch Esikun. Take. Mm, it's okay. Let me... No, no, no, you need this. Trust me. Oh. oh. your phone is vibrating. vibrating ó oh, jẹ́ ti you kẹ́yìn ọ̀rọ̀ tí. Oh, má dá àwọn nẹ́tíwọ́ọ̀kì náà jàre ẹ máa máa send àwọn mẹ́sẹ̀gì tí ó bá nǹkan kan ni. owó mm. ló fẹ́ jẹ́ kí oúnjẹ máa rí bákan fẹ́ dà pé. Mm drink tí mo mu léraléra yẹn ń jẹ́ kí n feel láti lọ toilet. Ah. ó bẹ́ẹ̀ dàgbé màá ní ìdájí tí toilet jọ fún mi one minute. Sorry. baby what's up bolowa. a lot of friends me. ah Lale. ah kò lè possible ibẹ̀ ni mo fẹ́ ah, but more ni mo wá fẹ́ sọ Ah, no. mò ń lọ. àánú kò sí nǹkan tó kàn mí o wá nǹkan tó bá fẹ́ sọ fún ìyàwó ẹni kò sọ fún ìyàwó ẹ o kò i can't wait to see you i'm horny i can't wait to see you baby. Ah ó ṣe jẹ́ àsọdọ̀la. kò sí nǹkan tó kàn mí sẹ́ẹ̀ ẹ ló mọ ògbó ẹ kò sí nǹkan tó kàn mí find any excuse to tell your wife i'm i'm less concerned about that but alẹ́ ọ̀dọ̀ mi ló máa sùn i'm very very horny so i need to see you this night kò sí bó ṣe fẹ́ ṣe please please please jọ̀ọ́jọ̀ọ́. Uh, I'll try best me. Let me see what I can do. I'll try my best. Jọ̀ọ́ jọ̀ọ́, gbogbo kiri tó bá ṣáà máa bọ̀ jọ̀ọ́ please. Eh? Okay. All right then. Uh, me too. All right. Oh, baby. Yeah. Oh, mo need that at office mo sáré receive call bẹ́ẹ̀ yẹn sí tó ní pé kí n yọjú sọ́fíìsì ó dẹ̀ ó fẹ́ dà serious gan. So I need to go now. Please. Baby, baby, you cannot go. Ah. You can He has gone. Kí ni tí mo ṣé bọ́bọ́ yóò ní lọ mí sọ fún bin so ein großer Hund. Ah, gute Nacht. máa ń complain pé ṣẹ̀kan dákú ni mí ni mm-hmm. òun ló kúkú pè mí tí n bá débẹ̀ tí mi bá ṣe ọwọ́ mẹ́jọ mi ò ní dẹ́yìn bẹ́ẹ̀ ni àti kò sí náà. ṣiṣẹ́ dáadáa ó yẹ kó lè ṣe bẹ́ẹ̀ bí seven rounds a máa ṣe tuẹ́tuẹ́ lórí bẹ́ẹ̀ tó bá dé tó bá gbélé sára lásán tó bá mú mi hmm. ó ti dáràn lálẹ́. Eh, baby. Hey, baby, báwo ni? Báwo ni? Ah, Let's go inside. Kí ló tó ń gbọ́n báyìí, baby? Kí ló tààrà ń gbọ́n báyìí? ara mi ti wà lọ́nà. ní sùúrù ní traffic ló ti ń bọ̀ látẹ̀kàn ní sùúrù wọ́n mo wá gbé drink tuntun ìwà. fi traffic ilẹ̀ jẹ́ ah, ah, jẹ́ fi. má jẹ́ ká rẹ̀ máa gbọ̀n báyìí ní sùúrù mo drink díẹ̀. wọ́n bíbí jẹ wọlé. mo díẹ̀ tí ọkọ mo ná ah, má yẹ ká rẹ̀ máa gbọ̀n mo wà bí ìbá fún ẹ. ọjọ́ wa títí àárọ̀ ni tílẹ̀ máa fi mọ́ mú mú mo díẹ̀ sí má kánjú má kánjú ọlá má kánjú ọlá mo wà bí ìbá pẹ̀lú ẹ ó yá mo díẹ̀ sí mú kòtó kòtó kòtó kòtó mú tán mú tán mú tán mú tán ọ̀yà pẹ̀lẹ́ ládé máa gbò ní sùúrù má rọra ní kò rọra nìṣó yá rọra nìṣó nílé má ṣáà má gbẹ̀mí ṣubú rọra wá. And that was how I lost my friends. I'm so, so sorry. It's fine. It's past. But story you were so touching Gone. Ah, no. So ṣé ẹ eh, mind kì í fún ọ̀rẹ́ mi kó fi ṣe project yẹn. Yeah, it's fine. But I just don't want my name on it. You're safe. Are you crying? no, I know. It's fine, I know. So, anyway. Um, so what should I offer you? Anything is okay. Soft. Anything. Um, yeah, fine. Soft? Yes. Really? Very. Okay. And lastly, maybe some other time. I still have a lot. I'm gonna tell you. Anytime. Thank you very much. I'm so grateful. láti mú ọmọ aṣọ. ẹ káàsán o. ah ẹ káàsán sísá. ẹ káàsán. ṣé wàá òkè. lè fẹ́ bá aláwọn aṣọ tó fún àyàn lóṣooṣù. Um, actually mo wá ṣe nǹkan nínú complex yìí so mo wá ṣáìtì aṣọ yìí. ó dẹ̀ máa fit yín gan us ni. èló ni. thirty k ni. Ah, ah. Ah, ẹ ní àwọn nǹkan tó fine gan ìyẹn kọ́. èwo níbẹ̀ this one is thirty k. ṣé gbogbo ṣé gbogbo nǹkan yẹn ni thirty thousand. no aláwọn twenty k a ní twenty five a ní ten but this one is thirty k. anyways ṣẹ́rí eléyìí àti yẹn wà fún yín fifty thousand àǹtí tẹ ṣe wọlé yẹn mo ti ní àwọn classic lady yẹn lélẹ̀ irú yóò kì í lọ́jà ẹ ẹ eh, eh, mi ní nọjà pẹ̀lú bí ẹkọ́nọ́mì wa ṣe rí i mo ní láti nọjà rí. ẹ eh, wọ àǹtí ní tí màá ṣe fún yín ni pé màá fún yín two thousand bẹ́ẹ̀. àfi tẹ bá máa lé mi pẹ̀lú price méjèèjì fifty thousand. ok a máa fà yín mọ́ra. bẹ́tà ẹ jọ ṣé um, pos ń ṣiṣẹ́. no a lo pos for now but oh. when did she transfer. ah ok all right. Zenith Bank. ah ok ma. Bon ẹ ah, máa ní àwọn nice stuffs gan-an. gan-an àwọn aṣọ ọkùnrin wà bàtà ọkùnrin aṣọ ọkùnrin ah, belt sunshades wristwatches a ní mm. lóríṣiríṣi. <gasps> ẹ láì ṣẹ́ẹ̀tì yẹn ó máa fi ìtọ̀kọ yín kò dẹ̀ wọ́n. àǹtí ṣíṣe tí wọ́n wà òkè báyìí Hey àǹtí. àǹtí are you alright? sis ṣe wà òkè ẹ pẹ̀lẹ́. Okay. ẹ káàbọ̀ mà èkó rìn sọ́sọ́kọ́ òjèpo mo bí kí n ti mi náà èfè no get money hide your face <laughs> tàràrà tarara tàràrà <laughs> ah, owó mẹ́ta olódùmarè mo ti hide your face ní o me lo lọ́wọ́ kọ́ <laughs> ẹ dákun ẹ dákun sí òsì. Mm, kò sí anything. kò sí kankan. bẹ́ẹ̀ ni sà ṣe ṣáà ti wà òkè nsìn. mo ń bi yín nìsín pé ṣé kò sí nǹkan kan ṣé ò sí nǹkan kan ẹ̀ pé kò sí nǹkan kan ẹ̀ tó bí yàn léèrè pé so fi bẹ́ẹ̀ ta èèyàn lè fi bẹ́ẹ̀ ta ẹ̀ mọ́ bí léèrè pé kò sí nǹkan kan kí ló dé. Mm, nǹkan tó ṣe ti rí wọ́n wá ra nǹkan ní boutique ọ̀dọ̀ wa ni then all of a sudden náà náà bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀ ṣe gángan. don't tell me that you don't understand my plight I alone understand myself that thing I saw is not a mannequin I can identify a mannequin if I see one that thing is not a mannequin the, the shirt. mama fi wèrè dán mi wò. Oh. Oh my God, this is amazing. Do you like it? Do I like it? I love it. Oh. Size me, Perfect. This is one of the reasons why I can never leave you, baby. You oh. know your way to my heart. I'm so glad you like it. Ah, thank you so much. I love you. I love you too, baby. Ah, kí n tó sọ This is beautiful. What am I going to do? I'm going to wear this on a special day. Really? I'm going to take you out. <sighs> I can't wait. Yeah. <laughs> Oh my God, baby, I will never leave you, I promise. Oh my God, I will never uh, leave you too. <laughs> Jackie, make sure I pay. Try it on. It's going to be a perfect size, trust me. Uh, yes. I love you. <laughs> love you too. So try it on, let me see how, how it's going to fit. Jackie, I'll go walk by now. You see? The perfect size. This let is... me help you with that. Thank uh, it's you. looking like my size. It is. Oh, is there any more size Uh. Uh-uh. tẹ́lẹ̀. Perfect. size mi ni now. Yeah. yeah, oya bá mi kà sínú bag Okay. Ah, ah. Báyìí kò rọrùn. Oh. Oh, so no, baby. No, baby, no, baby, relax. Ah, bó ṣe gbọ́ ọkọ bóyá your nìyẹn, ó máa ká dáadáa. Okay. You know how much this shirt uh, is a DNG shirt? Yeah. Designer. What? Thank you so much. Thank you, baby. I love you. So, ah, that's what Oh. seriously. ojú Bọ́lájí wọn mi ni mo rí lórí mannequin nítorí ẹ̀ ni mo ṣe lọ dìmọ́ tí mo ọ̀gẹ̀ tí mo kíṣẹ̀. sista mi sista mi ṣé mo pẹ́ ń lẹ́kọ̀ọ́ gbogbo wàhálà yìí kí ló dé tẹ̀ ṣe lògùn ike tó kúrò lé and papa ṣebí mo ti ní pé kẹ́ máa make sure pé wọ́n lògùn wọn after tó bá jẹun tán. <laughs> nígbò orí mi ò burú nígbò orí mi ò burú bí mo ṣe gbóúnjẹ sí ẹ wájú báyìí bẹ́ẹ̀ ni mo kó oògùn gbogbo tábìlẹ̀tì wọn pátá mo kó sí ọmọ ní ẹ máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa lò sẹ́ẹ̀lì oògùn yín ni. <laughs> ẹ máa gbọ́wọ́ tó ń sọ pípé ṣọ́ọ̀ lògùn wọ́n lò àǹtí mi ẹ wò ó ti tó. ẹ pẹ̀lẹ́ sókè ẹ ṣe máa wá lọ sókè kẹ́ ṣọ́wà kẹsàn-án mo ti kú náà. àǹtí ó bẹ́tà kẹ́ lọ rest bọ́yẹ sọ yẹn mo ti fẹ́ máa lọ ẹjọ́ ẹ wá bá mi gba kí mọ́tò wọn mo fẹ́ ah, before that ẹjọ́ mi mi máa kí n gba nọ́mbà yín torí tí n bá fẹ́ béèrè àlàáfíà wọn. ẹ gbà oh ok. ṣègùn ẹ ṣègùn sísá. mo ń bọ̀ tó bá wùn ìkẹ́ máa wù mo ń bọ̀. Everyone, come. Hello sometimes, sometimes it's wrong. I'm making so big that totally ìgbà tó lè no go walk. Ah. mi ò dé ní time more. Ah, oh, ooo kí go all by yourself ìgbà tí ò ṣe pé screen writing mo major ní course àbírù wàhálà ò lè lè báyìí ah, ah, and I have to do it. Ah. Yeah, who's there? Ah, babe. Ọ̀rẹ́. Báwo ni? Bá kúkú wà. Ṣé wà ókè? Mo wà. Ló ṣe é dúdú ẹ rí báyìí tí ẹ jápa yẹn kí ni kí fi ṣẹ́ lálejò. ẹni ìfẹ́ wà òkè wọ kí ló dúró náà kí ló ṣe tójú ẹ̀yìn báyìí. Ah, ah, ah. ó ti wà lórí sítórì ẹ̀yìn náà. babe mo yin àwọn tó ń kọ script o mo yin sàràfọ̀ ọ̀làbọ̀dé àti báyìí wò lábí àwọn yẹn ṣóra le tó yẹn ni. orí mi crack mo kàn ń ronú mo ń ronú mi tiẹ̀ mọ́ nǹkan tí mo fẹ́ ṣe. ṣé ló ń ṣe. ó ti sú mi. ìgbà tó ṣe pé òun èèyàn lọ read ní school orí ẹ̀rọ ayé ẹ̀ ni mo wà <laughs> mo ní solution sí problem rẹ. are you serious. very very serious. <laughs> how bísí báwo. ṣó mo àǹtí mi dókítà yẹn. Eh, doctor Tomiwa pretty sister mi yẹn ah, ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o bó ṣe kẹnu bọ story life wọn nìyẹn. are you serious. gbà tó dé stage kan iṣẹ́ ni mo mú pẹ́ǹtì mo bẹ̀rẹ̀ sí ní jọ̀ọ́tẹ̀. irọ́ ni o. ah ọ̀rẹ́ mi ò ṣe. ní sùúrù náà ah, ah, ah. mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ eh. mo ń ẹ. sori wà kẹnu bọ story wọn yìí ẹ eh? at a time wọn break down because the story is so pathetic. are you serious. very very serious. bọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé sori díẹ̀ tí wọ́n sọ fún mi kó tó break down yẹn mm. màá sọ fún ẹ màá wá pè wọ́n ìjọ́ tó bá ti ráyè àjọlọ because she is willing to tell me everything. O ṣe pé wọ́n sin ìgbéyàwó. ní sùúrù náà àwọn náà lọ sọ fún mi pé tí mo bá ti rẹ́dì àwọn aṣọ ètò kù fún mi. Ah, ohun nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n lọ pípẹ́ nǹkan tó fẹ́ jẹ náà kí wọ́n á farabalẹ̀ wá jókòó kí n gbọ́ wọn bá èyí tó ń sọ fún yín kí n. lórí ah. ọ̀rọ̀ ayé ẹ̀ ní ah, má wọrí. <laughs> ṣé tèmi ò lè pa mí ọlọ́run mọ̀ pé ò lè pa mí kò lè pa mí ni ó tẹ̀ ti sú mi báwo ni pápá pápá ṣé tèmi ni ó tún ti gbé ṣe ẹ̀dẹ̀ ẹ wo ẹ mọ̀ kan máa rí yín létà máa rí yín létà. ọlọ́run ṣàánú ọmọ ni ṣé tèmi ni ó fẹ́ pa mí ó tún ti bẹ̀rẹ̀ ó wà lókè látara òun sunkún mi mọ̀ nǹkan tó ṣe. kí ló sọ ṣọ. i don't know ọmọ nǹkan tó yẹ kó bá mi ṣe kò tiẹ̀ dá sọ̀rọ̀ wedding mi rárá mo lọ bá ń sin òun kàn ṣe bẹ́ẹ̀ ni tó ti wà possessed i'm tired i'm seriously tired of that girl. where is she. she's in her room. So ibo ni wọ́n lọ báyìí. mo fẹ́ lọ mú event planner mo ní kí ṣe tèmi lọ mi mu kò dá mi lóhùn níṣẹ́ ló ń ká bíọ́bíọ́bí mi ò tẹ ọ̀rẹ́ ò yé mi rárá. Oh, just calm down má bá sọ̀rọ̀ just calm down okay ẹ ṣe wò wá sáré lọ má bá sọ̀rọ̀ I'll talk to her. ó máa bẹ́tà kó lọ bá sọ̀rọ̀ pé ìwà àti ẹlẹ́jọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa múra yín. darling I'll see you soon. all I'll see you. báwo ni. good. apá ọ̀pàdé àbí rẹ́sìlì lọkùnrin ń jà ní téèyàn bá bẹ́ sí i lọ́yọ́ náà yẹn pa ni àfi kákáká ah, ọ̀gá òkú yàrá kíá. kí ni nǹkan tó What do you want? We need to talk. Talk? You're away. Your sister has gone out. ìgbà fúnra tó ẹ kó lọ bá mú òun ló bínú lọ mú fúnra ẹ Can kí nǹkan tó ṣe place i was actually coming out to get him but I was pé o lè locate bí by. oh really ẹ mọ àwọn àgbà máa ń sọ pé ẹni tó bá ń so i hmm. have to find my way. You, you must be very smart then yeah, all right let's go inside. all right, well. you welcome to my house. you can wow. have your sleep. wow you have a nice crib. thank you. you're welcome. Um, so Mr. Tamilore what's sir. up with the preparations. Um, well mo ti meet àwọn caterer mo ti meet decorator àwọn oní náà mo ti lọ bá wọn tẹ bá dẹ̀ rí ọ̀rọ̀ yẹn ẹ máa like ọkàn yín máa really appreciate ẹ gan mm. but gbogbo ẹ náà on normal budget ni kò ní pa yín lára rárá ẹ dẹ̀ máa enjoy. Thank you very much. That's why I trust you. know you're one of the best event planners we have in town. <laughs> Thank you so much. Ẹ kì í fi àwọn pictures ọ̀yin lórí àwọn suit àti wedding gown tí ẹ máa like láti. Ah, eh, ṣé mọ̀ nǹkan mi ò nílé wò ó? baby mi wa loke. oh really. yes mo máa ní láti lọ pè so àjọ máa go through. okay no problem so just give me a minute yeah? all right ma be right back. Yeah. jona kí excuse to first of all, yẹn pé òfin wá sí wedding ẹ̀gbọ́n ẹ̀. stop it ìkó tó bá wọ ẹlẹ́nu ni kó sọ ìkó tó bá wọ anybody ni kó sọ i don't care báwo ló ṣe fẹ́ kí n wà níbi tó jẹ́ pé o ti ń fẹ́ gbọ́ mi lórúkà when i still have your pregnancy. but i already told you to get rid of this pregnancy. oh <laughs> get rid of the baby ọ̀rọ̀ oh, ẹ ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni ó fẹ́ pa mí you want to kill me so that o lè máa live life ẹ pẹ̀lẹ́ gbọ́ mi kò possible kò lè work ṣó ti gbàgbé ni I told you ni pé doctor ni pé mi ò gbọ́dọ̀ make attempt láti ṣe oyún inú mi ni pé ó léwu fún mi. Oh now I understand you you wanna kill me o fẹ́ pa mí ah ṣobi kò lè work. Would you just listen? Just hear me out, okay? I have a doctor friend that can help with this abortion kò lè ní sí complication kankan mẹ́. Hey Mr. Man look here mi ò lè ṣe oyún inú mi I can't abort my pregnancy. I Gbogbo nǹkan tẹ̀ pátá ni gbogbo. <laughs> My sister! <laughs> Ah! <laughs> àmọ́ ṣó lè jẹ́ nǹkan tí mo rò yìí ló fa nǹkan tí lédi yẹn fi ń ṣe gángangàn bẹ́ẹ̀ ṣá. tí kò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló lè fà á fact kan tó dájú jù ń sìn ni pé ọkọ ẹ̀ ló wà behind nǹkan tó ń ṣe àbí àbí abọ́kọ kú ni àbí oye ó dẹ̀ lè jẹ́ family problem ló ní lè jẹ́ genotype ó lè jẹ́ blood group wọn ni àbí àbó find pé religion oh, need need gbogbo clue tí mo bá lè get lórí story yìí eh, so many factors ló lè fà tí ah, so many factors ló lè fà eh? àbí àbó find out pé family lòun àtẹni tó love wọ́n wá sọ pé wọ́n lè. káàbọ̀ mọ́. báwo ni ṣé wàá kẹ́ mọ́ ọ. Hello sister mi. Báwo ni Rọ́lá ni? ṣó wa ok but why tó wá sí ṣọ́ọ̀bù mọ́ tí mo dẹ̀ expect ẹ̀. ẹ má ẹ má bínú mo fẹ́ padà wá mo kàn tún ṣe díẹ̀ lọ́dọ̀ àwọn léjì to kí n tó kúrò ni ẹ̀yin náà rí pó ga ẹ wo èmi tẹ̀ tí ń wá story tí mo fẹ́ lò fún project mi tẹ́lẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni òun náà tó lò ṣùgbọ́n mo ṣì ń wá gbogbo àwọn fact kan nípa nǹkan tó ṣẹlẹ̀ ẹ eh, torí èmi need láti fàwọn kọ̀ọ̀kan kún kó lè tí mo fẹ́ mọ sórí ẹ̀ ò yé mi báyìí ẹ eh, kò máa need nǹkan kọ́ wà tèmi ti mọ̀ ìgbà tí mo tẹ̀lé lọ léyìn pé love ló fa ogun nǹkan tó ṣe kan tó ti jẹ́ kó yé mi pé bèbí tá rí yẹn o pé kò kí ń ṣe dánmí lòún rí o pé ọkọ òun lòún rí <laughs> i'm telling you so mo kàn máa wá àwọn ọ̀rọ̀ kan jó mọ́ra wọn láti jẹ́ kí story yẹn kún díẹ̀ sí ni mo bá kọ project ní tèmi. Ah, rọ́lá ni ó fẹ́ mọ wá rọ́kò tọ́ nìyẹn náà o mọ nǹkan tí wàá ṣe ṣé o mọ̀ pé o ti rẹ́ ẹni tí nǹkan ṣe gangan gangan sìn báyìí ìwọ penetrate sí lára tó bá penetrate sí lára gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ló máa sọ fún ẹ àṣírí ibẹ̀ nìyẹn. wẹ́ẹ́ òótọ́ náà dẹ̀ lẹ́ tó sọ. So fẹ̀kọ̀tẹ́lẹ̀ mo ti ní máa wá kí wọn maybe ọlọ́run lè ṣe kó tún sọ one or two things fún mi. ok wọlé sí lára gbogbo ẹ ló máa sọ fún ẹ ò ní problem kankan wo project ẹ wàá kọ gbogbo ẹ máa kún alright dẹ buda kò sí problem take care má pẹ́ o ok dẹ. ó dáa ma ẹ ṣe ok. mo mọ̀ pé Ọlọ́run set girl yẹn sílé ayé mi ni I get it. ìrọ̀jú dá sí. ọ̀rọ̀ yìí ta kókó. ìrọ̀jú dá sí. I heard a simple problem. But you need to speak to someone about it. So I think you need to speak to me. can I trust you? Yes, you can trust me. I am a doctor. Do you know how many people trust me? So please, be free with me, okay? Okay. Um, doctor. Yes. Sherry, be mushiwai. ṣe wà yìí, gbogbo obìnrin tí mo ti déètì rí láyé mi ò ever go down pẹ̀lú mo lájọṣepọ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan ojú obìnrin ọkàn ẹ lọ uh, I am fine I am very fine nǹkan kò ṣe mí but I think I am just like that you see doctor ó máa ń take me ní time a whole lot of time kí n tó lè trust lẹ́yìn tí mo bá trust ìtọ́ni máa ń love then tí mo bá ti love ó lè wà bẹ́ẹ̀ till eternity. excuse me excuse me we're in a public place. yes yes. so I don't expect you to cry outside. Uh, okay. do you understand. yeah I do. okay so I'm listening. Uh, eh, I'm sorry. <sighs> tí èmi àti obìnrin bá ń ṣe wọléwọ̀de tí mi ò dẹ̀ tí ì lọ́ọ̀vẹ̀ tèmi àti ẹ bá sùn pọ̀ tóbìnrin yẹn bá fọwọ́ kàn mí ó máa dàbí aṣẹ́wó lójú mi. so time tó kéré jù láti love fún mi ó máa tó six months obìnrin tí mo gbé wá sí hospital yẹn kì í ṣe ìyàwó mi bọ́tọ́jọ́ yẹn lóye kó jẹ́ ọjọ́ wedding ẹ̀ ọ̀rẹ́ mi ẹni tí mo trust jù láyé òun ló yẹ kán jọ ṣe wedding jọ yẹn èmi gan ni groomsman wọn ẹni obìnrin tí mo ever love láyé mi tí mo ń plan pé bóyá èmi àti ẹ̀ náà a lè settle down obìnrin ẹni chief bridesmaid ẹ ọjọ́ yẹn. lòun àtobìnrin tí mo love jù sá so. we're in a public place. Yeah, I know. I'm sorry. I am sorry. This is not necessary. Like I said, I believe you. It's unbelievable, but I believe you. Because medically it is possible. Excuse me, don't do this. We are in a public place. Yeah, no. Uh, doctor, is something wrong with me? There is nothing wrong with you. Then, then why? Why to to jẹ́ pé ọkùnrin It doesn't matter. At, why? Because you are special. Because you are special. Okay. And it takes a special man to find a special woman. Listen, I'm not moved by those tears. I'm a doctor. Okay? And I guess you're a man. Yes, I am Take a man. Your drink. Hello? Hello, babe. Ah, báwo ni? So okay? Báwo ni mọ́tò yẹn? Báwo wà lẹ́bìsì? Níbo lo wà? Eh, Ile ni mo ìwà báyìí bọ̀ mò ń jáde ṣé school ló ń lọ ni. mo fẹ́ sáré débi ìkọ́ báwo ni project ẹ̀ ń kọ́. ah má bínú eh, mo ti ń ṣiṣẹ́ lé lórí ìwùngàn mo tẹ̀ ti bá kan ìwọ ń kọ́. ah mo sì wà lẹ́nu ẹ ọkọ lọ́n ṣàánú mi mo wà lẹ́nu ẹ. ok ok kò sí problem wàá máa sọ̀rọ̀ later. ọ̀rọ̀ àìdè ọ̀rọ̀ àìdè mi náà máa pè ẹ́ ṣe tún gbọ́ máa tún tún ẹ pè ó ṣe ó ṣe. ó fà gidi gan-an tó ń wà láyé tí mo ṣe fún ẹ̀yìn kò yé. mo kò yé mi rárá kí ló yẹ tó you need to start getting things like this. wo sista ojú ẹ jẹ́ ká máa lọ lé ó sùn mi. ṣé tèmi mi ò lè kúrò níbí torí bébì mi ní kí n dúró dé níbí báyìí. ẹni mo máa rí wọn lọ́jọ́ mi. calm down. I want. uh ah, -uh. Ah. Hey, hey, that's my baby. what's up babe. hi dad. how are you. Mm -hmm. mm. Mm-hmm. where. How are you now? I'm good. Are you? What's up? Hey, you came to me in the corner. My baby jacket. How far? Why did you take so long? Traffic, traffic. My baby. It's fine. Ah, Maria, how are you? I'm good. And yeah? you? Very well, very well. I like your shirt. Your t-shirt is really pretty. Well, all right. Yeah. Momo. <laughs> Momo. Yeah. Um, so, I've been waiting for you since coming. Don't worry, we're gonna leave soon, eh? Really? <laughs> it's fine. Ah. Mm. Hey, eh, eh, what do you want? Eh, What am I seeing here? So this is what you do. Wonders you never see. You have not seen husband, no, madam. You have not seen husband. So after promising me heaven and earth, even promising to marry me and telling me I will be the mother of his kids. So you can actually sit down here and be kissing another girl. Ah. hey, excuse me. Madam, I'm not talking to you. Hey, don't tell me to keep quiet. What do you mean? You're talking to my friend like that. You're telling me to keep quiet. Are you okay? When uh, This is the person I have issues with. This is the person I'm talking to. Hey, Oga. Oh, anyway, have the ring, have the ring, have the come Huh? Take, take, take, take. Why are you scared? Oh, baby, oh, should you actually? Oh my God, no, I can't take this. Maria, please, let's go. Let's just go. What is this? Hey, will you marry me? <laughs> Oh my God. Yes! Please come for celebration. Look, it's naked! Oh my god! Snapchat! Ah, even I don't like it. You got you. Wow! What is it? Oh, John Nova Adams, he was Wednesday. Oh my God! That's yeah. Oh my god, oh my god. Oh my god, oh my god. Oh my god. Oh my god, Snapchat. I am pregnant. Oh my god. Morire. I'm sorry. Auntie, are you serious? Okay, darling. Wow. Hey, eh, are you serious? Ah, Morire. <laughs> Baby, oh my god, I love you. Oya Oh ní kọ́ọ̀pù oya sẹ́yìn. Okay no capital no you can't marry that guy. Daddy but why? I mean intuitionally something in me in láti Mimi, mi ó ní and you won't marry him. Daddy. Yes. I will marry him and there is nothing anybody can do about it. èmi lẹ́ anybody yẹn. yes. o tọrọ ẹ jẹ. dadi kí ló dé gan-an. dadi why don't you want me to have my freedom ṣé mi ò tí tó am am I not of age. o oh, lè ní freedom for as long as you are under my roof. look listen it is my duty my own duty láti rí i pé mo tọ́ ẹ sọ́nà torí o gbọ́dọ̀ ṣìnà that is it. dadi dadi why do you do this all the time bí kí ni. ẹ ṣe fi mí sílẹ̀ kí n fẹ́ ẹni tó wù mí ẹni tí ó wù mí láti inú ọkàn mi wá. ṣọtàn sori pé o ti gbé gbági a ní o mọ anything kí ló mọ onísọkúsọ what do you know dá mi lóhùn ṣọtàn ẹ ṣe jẹ́ kí n fẹ́ ẹni tó wù mí ẹni tí ọkàn mi yàn tó fẹ́ fẹ́ ẹni tó ń wù ẹ tọkàn ẹ fẹ́ yẹn are you sure pé ẹnìyẹn dáa fún ẹ dá mi lóhùn báwo ló ṣe mọ̀ pé ẹni tó dà kò fẹ́ nìyẹn. Mhm. àǹtí mi ẹni sùúrù kẹgbọ́n kan ti dáadé sọ èkó tó da ló ń bá yín sọ náà. don't tell me that. kí ni nǹkan tó da tó ń bá mi sọ kí ló ṣe dé pé every time ìṣe nǹkan tẹ́ bá ti fẹ́ lẹ́ máa fẹ́ kí n máa ṣe fún yín bẹ́ẹ̀ náà ni mo ní mo fẹ́ study accounting ẹni pé rárá o kí n lọ study biz admin mhm. mo ti ṣe tán mo ṣáà ti fún yín certificate. bẹ́ẹ̀ni kí lẹ fi ṣe. kí ni mo fẹ́ fi ṣe. mo ti lọ ṣe course tó mú mi. ó tún dáa. dáàdi business ṣe rí eléyìí tẹ ṣe yìí bí ẹ fẹ́ bí ẹ kọ̀ òun ni mo máa fẹ́ kò dẹ sí nǹkan tẹ lè ṣe sí. ó lè fẹ́ mo máa fẹ́ ó lè fẹ́ mo máa fẹ́ èmi ló ń nà ká sí èmi ni wọ́n nà ká sí èmi. I will marry him. Daddy, daddy, inhaler, inhaler, sáré inhaler, daddy, mi ò ní fẹ́, mi ò ní fẹ́ jọ daddy, daddy, Sorry, sáré mú inhaler wá náà, mú inhaler wá daddy ẹ̀dùnkò, daddy mi ò ní fẹ́, mi ò ní fẹ́, ṣẹ́gbọ́n, mi ò ní fẹ́, àwọn màrí mi, àwọn màrí mi, ṣé tẹ̀mí ṣe kí á nà àwọn inhaler, daddy, ọmọ ti bá yín lọ mú inhaler ṣé tẹ́mí mi nífẹ̀ mi nífẹ̀ ó máa mú wá sí i. sífù ṣé ẹ máa wò pé èyí náà wò ìlọkàn ti ń ga sókè ti ń ga alẹ́ o à ní sórí burúkú ẹ mọ̀ pé tá ẹ bá ti bínú jù àtáàkì ni màá mú yín tó ti yé yín ìdí tẹ̀mí fi sọ fún yín nínú wípé ẹ dákun torí ọlọ́run gbogbo tó bá lè fa ariwo láàrin ẹ̀yin àtẹ̀yẹ méjì nínú ilé ni tàbí níta ni ẹ má jẹ́ ọmọ wáyé ẹ wò bẹ́ẹ̀ ṣe bínú nìsín tí nǹkan mìíràn bá lọ ṣẹlẹ̀ nǹkan tọ́jú olúwa bá tiẹ̀ ń ṣe bí ọmọ èké ẹ̀yin ó tiẹ̀ mọ̀ ṣe bí àgbàlagbà tó ti yẹ yín ẹ̀yin àgbàlagbà náà lẹ́sìn pálóòwe ẹni àgbàlagbà ní mọ́ gbẹ̀kan tó bá bó lójú ọmọ èké ní mọ́ jẹ léwé tó ti yẹ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọjọ́ olúwa kọjọ lé ayé lẹ́mìí o tó ti yẹ yín ẹ ní sórí ibú ẹ̀sìn ní ìpín yẹn kẹ ẹ dákun sífù ẹ wọlé kẹ lọ sinmi kẹ kàn rẹ́ẹ̀sì sinmi fẹ́gbọ́ ó ní ẹgbẹ́ omi ẹ mú mi kírẹ́dì kìíní tẹ ẹ mú lọ́wọ́ ẹ̀ náà ẹ máa tẹ̀ sí dáadáa ó ti yé yín omi náà ju omi ń lọ ẹ máa tẹ̀ lóòrèkóòrè yóò sì bá yín láàmú fẹ́gbọ́ ẹ dàpọ̀ ẹ bá ń fi yèdè mú lẹ́pẹ̀ fún mi ẹ lè bàjẹ́ ṣùgbọ́n ní orí náà ló wọ̀ yes sista mi mo ń bọ̀. ẹ wò ẹ̀gbọ́n mi ló jiyàn òun ló ń pè mí ẹ tó bá ti dọjọ́ mi mo máa sọ yòókù fún yín àmọ́ bí gbogbo ẹ ṣe rí láti gbà yẹn nìyẹn ṣẹgbọn òun bọ ẹ kí n lọ yọjú ẹ má sì lọ. ṣẹlẹ̀ tí mo fi ń gbà láti nǹkan tó dá mi lóhùn. ẹ wò ẹ má bínú ah, báwo wà lára yín. ó ti wà ọ̀rẹ́ as you can see kọ́ rẹ̀ mi díẹ̀. ó wà obvious ojú yín ti wálẹ̀ ju tànù lọ ah. ẹ pẹ̀lú. mo ṣe um, jọ bá mi sọ fún pápá kó bá mi ṣe oúnjẹ mo máa bọ́ sísàlẹ̀ ń sìn máa jẹ. ok um, sista mi um, àǹtí tó ẹ̀pù yín wá ní ọjọ́ yẹn eh. tó assist yín wálé wọ́n wà ń sàlẹ̀ ó ní kí n máa kí n. kì í jẹ́ kí n kúkú fẹ́ kàn án kí wọn jẹ́ ká jọ máa lọ sí sálẹ̀. ok ní ẹ dìde ah. ẹ pẹ̀lẹ́ oh. ẹ rọra sorry. àǹtí ah. ah. ṣé wàá pa. wà á òkè ọjọ́ mẹ́ta báwo ni everything. everything wa okay. ẹ ti okay dada. of course. àfi <laughs> ah, ló ṣẹlẹ̀ ṣé kò ṣe pé mo lè ń ṣá. Ah, mo ti fẹ́ máa lọ. Ah, ó ti ṣe díẹ̀ tí mo ti dé bọ̀ ẹ̀ ń sùn mi fẹ́ disturb yín. ṣé ó ṣàtẹ̀kẹ̀ ẹ̀ ń ṣá. ó try. kò sí problem. Alright right ma. ṣé tèmi jọba mi sí wọn. all right. ó dàbọ̀ kẹ́ tẹ̀kẹ̀ ṣe gbọ́. yes. mo bọ̀ máa bá ìgbìmọ̀ eh. um, yẹn. Uh, aunty ṣe um, rí mi mọ̀ bóyá ẹ ò ní mind ó máa wù mí kí n gbé yín jáde lọ́jọ́ kan kájọ hanga. àbá not at all you mind anytime tẹ bá ṣàti ready ẹ pè mí màá tẹ̀lé yín jáde. Ah, oh ma appreciate ẹ ṣe má kọ́ yìí. all right darling take care mm. ẹ ṣe. ok mo ń bọ̀. all right darling. hmm. wà ah, èmi ò sí ní ìdábàá ṣé tèmi ṣe kíá o. ewu ewu ewu àǹtí òmùlà ewu ẹ má lọ sọ fún àǹtí mi gbogbo nǹkan tí mo sọ fún yín o. trust me mi lè sọ. ẹ mọ̀ pé story wọn ni mi ò dẹ̀ wò bóyá ọmọ aláìkí láti fẹ́ sọ síta. no understand. tó yẹ ni pé theatre art student ní nípa ẹ fẹ́ fi ṣe project òun ni mo fi sọ fún yín ẹ dẹ̀ má lọ fi ṣe fíìmù síta o ó ṣe mo appreciate. ẹ wò ó kí mi tẹ sọ fún nǹkan tó jẹ mí lógún ju tí mo fi sọ gbogbo ẹ fún yín ni pé mo like láti máa heart bí mi mo fẹ́ máa hàt èyí tí bá rí àwọn èèyàn tó bá hàt nínú fíìmù báyìí wọ́n máa ṣe wípé kó jẹ́ èmi wọ́n fẹ́ máa hàt mo dẹ̀ mọ́ pé ní connection pé máa lè fi ọ́ nǹkan tí mo fi sọ fún yín nìyẹn o. ṣé torí èmi ò tí bẹ̀rẹ̀ sí ni máa hàt mi ò tí bọ́ sí field professionally stage drama yẹn ni mo yìí ṣe báyìí torí mo wà ní school so tèmi náà bá ti graduate ni mo yẹ ṣe máa feature in home movies. Mm, okay màá try láti link ẹ pẹ̀lú fiancé mi hmm? director ni <gasps> yeah so Mama, pè ẹ́ one or two locations to oh, bá rí. ẹ ṣe gan-an wá fi ṣé ti ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ má tún sọ fún àǹtí mi nìyẹn náà kí n fẹ́ máa àǹtí. mi ìtún ní sọ mi ní sọ ah! ìbọ̀ yìí. ẹ wọ́n tún pàdé mi ni. <laughs> pàdé mi ni ẹ o tún gan ó ṣèdí ẹ. kí ló tún kù ok ẹ̀ ń Okay. ṣe rush lọ sí inú compound bàbá ẹ̀ lọ́jọ́ yẹn ìyẹn lè jẹ́ nẹ́ẹ̀tì sìn. ṣiṣẹ́ lórí rẹ̀ ó ti wà ókè ó ti wà ókè. ṣé tèmi ṣé tèmi kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan ṣe. ẹ má dàwọ́ lówó. Daddy, is what? Daddy, is there. wo wo wo wo wo sùúrù ni kò sí tó ṣe bàbá rẹ fún wo bàbá kú bàbá kú sùúrù ni kò ní bàbá kú bàbá kú sùúrù ni kò ní. Ah! ọya ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ọya ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ọya ẹgbẹ ẹgbẹ gàgbé gàgbé ọtí ọya ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ bàbọ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ah. ẹgbẹ. Ah. bó ni mo rí rí wá báyìí. hello baby o ṣáà ti rí kí wọlé ń tiẹ̀ okay darling I'll see you very soon okay hope you bought something for me <laughs> I trust you love you baby I'll see you soon yeah mo re náà ni mo ń dúró dè èmi mo bí tó lọ tó wà látẹ̀kàn all baby love you bye. Ah, my baby. Ah, babe, what's up? Show me time. You were the mú de látẹ̀ nǹkan kí ló ṣe tó wá pẹ́ báyìí. mo má bínú ọ̀rẹ́ mi olórí <laughs> ire ìwé náà mo ṣe ń kan tún ah ah Oh ga babe you're looking so sweet ah. ojú ẹ tún gún régé kẹ my darling ó gbọ́dọ̀ gúnrégé ó ṣàmọ̀ pé èmi ni bébí mi máa dé mm. so mo fẹ́ kó rí mi kó tún mi toast kó tún rí mi kó tún máa ṣe bí pé òun ò fọwọ́kọ̀ mi rí. Oh, <laughs> ẹ máa dẹ̀lẹ́ o ẹ rọra o ah, ah, kí ló ṣẹlẹ̀ gangan ẹ má fọkànyàn wà lójú àwa náà ní tiwa. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ọlọ́run ló kúkú ṣe ọkọ fún gbogbo wa míwàá ọ̀rọ̀ ọkọ tó mẹ́nu báyìí jókòó fẹ́ sọ̀kọ̀ fún ẹ rọra ẹ mo ṣáà máa ń sọ fún ẹ ó máa ń ṣe ju rẹ lọ mo ti ní kó máa wọ flat slippers pẹ̀lú tó di ẹ̀yìn kò easy. mo rí rẹ uncle Alex fi ẹjọ́ ẹ̀ sùn mi wọ́n ní òun ò láìpẹ́ bó ṣe máa ń ṣe sí wọn kí ló dé náà o dẹ̀ mọ̀ pé wọ́n lọ́ọ̀vẹ́ gan kó yẹ kó máa wùwà bẹ́ẹ̀ yẹn sí wọn náà. àbí kí lóye tó ń wọ ẹjọ́ mi káàkiri no me you understand kí ló ní mo ṣe fún òun. babes wọ́n ní wọn like attitude ẹ̀ o ní láti rí bó ṣe ń bá mi sọ lórí fóònù ó kú díẹ̀ kan lè máa sunkún. ẹ eh, ò máa believe wọn sunkún ṣé wo rí kó máa ń ṣe bí dídìrín ni ah, ah, ìwọ ni kọkùnrin wa kó má lè ṣe bí ọkùnrin ah. kó má lè ṣe bí akọ wo àwọn ọmọ ẹ ti pọ̀ jù ó ti máa ń tún nǹkan mi jù mi ò láìkẹ́. ó làbọ̀rọ̀ máa lọ́kọ tó dàbí dọ̀dọ̀ yọ mi ò fẹ́ omi o ọ̀rọ̀ tiẹ̀ yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀ mo rí rẹ ṣùgbọ́n nǹkan irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ló yẹ kó máa tọrọ fún yes ah ó yẹ kí ní màá nìkan ní pé ọlọ́run ò ṣe o pé ibi tí tẹ̀ ń sọ fún ẹbí fọlájú wọn tèmi o mọ̀ pé ìwà kan náà ló wà láàrin wọn àti òǹpalẹ̀ sí bá ní pé kí fọlájú wọn jókòó síbẹ̀ tí mo máa fi lọ fún twenty hours tí mo dé ibẹ̀ náà mo máa bá you are supposed to be happy you have a man like that he loves you he is caring and he is calm haba. olùbẹ́sà. Mm-hmm. kí ni babe ọ̀rọ̀ ọkọ ẹ tó sọ yìí ló fẹ́ mú mi rọ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ àmọ́ kí tó sọ fún ẹ you need to promise me pé o ò ní fi ṣe ìbínú o ò dẹ̀ ní react sí nǹkan tí mo fẹ́ sọ yìí because mi ní fẹ́ kó dàbẹ́ ni pé mi ò ṣèyàn tó dá so you have to promise me. <laughs> what is it? promise. okay i promise. are you sure? yes. cross your heart. Mm-hmm. ṣé o mọ̀ wípé ọkọ ẹ̀ Fọlájùmọ̀ ó mm-hmm. ń fẹ́ girl uh, petrol attendant náà ṣiṣẹ́ ní filling station tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyànà estate yẹn gé òkú dúdú kọ báyìí tó jẹ́ wípé tá a bá lọ rí po lọ́dọ̀ ẹ̀ tó máa ń yọ̀ mọ́ yín tó máa ń nìkan fún yín kẹ fóun lówó tó máa ń rẹ̀rìn sí yín òun àti ọkọ ẹ̀ wò báyìí lọ ṣe wà wọ́n ń fẹ́ràn. Fọlájú wọn. Ah, mm-hmm. wọ́n ó ti pẹ́ tí mo ti mọ o mi ìkọ̀ fẹ́ dà mẹ́ni pé èèyàn burúkú ni mí kódà má dà mẹ́ni pé mo fẹ́ da lé yín rú ni mi ò ṣe sọ fún ẹ o so rọ́kùnrin wo ọ̀rẹ́ mi ọkùnrin wọn ni rọrùn wọ. Are you serious? I'm telling you. Oh. Calm down. Uh, how dare you? Báwo ló ṣe máa stoop so low láti máa date ordinary petrol attendant? Baby, take a look at me. How dare you compare me to that dirty, smelling girl? An ordinary petrol attendant. Like, <sighs> no, no it's, it's just unbelievable. Me, me, mi ò kò imagine. Most. Baby, Baby, baby, I'm sorry. I guess I overreacted. But you know bí mi náà wá. Báwo ló ṣe máa máa stoop solo. That's my máa date an ordinary petrol attendant See, irú èmi? She better than I am. Ah, you know, me only be pé kó má cheat But at least you should have class, not one dirty smelling girl. Abba. Má bínú ṣùgbọ́n. Nítorí I'm sorry. Without even knowing if I did it or not. I'm sorry. I was I was I was only angry because Meanwhile, um, sọ fún mi, are you, are you really, do you really have anything to do with her? My worry, it's fine. Ah, I'm sorry, má bínú. Oya má bínú pé mo gba ilé tí baby, bébí má bínú jọ. Bébí I'm sorry. Mo ti gbọ́ dìde, mo ti gbọ́. Àmú um, let me check kí n wà báyìí jọ má Explain to me, are you really dating her? Mi ì pẹ̀lẹ́ ọjọ́ olúwa inú máa ń dùn tí mo bá rí ẹ kí ni nǹkan tó dé máa ń dùn mí nú ni pé ojú ọmọ tó dáa ó dẹ̀ tún jẹ́ ọmọ tó tẹpá mọ́ṣẹ́ ó ṣọ̀lẹ ó mọ nǹkan tó ń ṣe tí mo bá rí àwọn nǹkan yìí ó máa ń jẹ́ kí inú mi dùn sí ẹ wà á rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ travel bóyá mo fẹ́ lọ fún meeting kan mo máa ń like mọ ẹ dání oh thank you oh thank you hey kí ni nǹkan tí mo ń try láti. Eh, kọ́kọ́rọ́ yàrá kan ni driver yín mú wá yìí. yes yes eh, kọ́kọ́rọ́ room tí a jọ máa sùn nìyẹn eh, ojúlówà jẹ́ kí n sọ nǹkan tó wà ń bẹ̀ fún ẹ kì í ṣe pé mo wá fún meeting kankan. ó wù mí kí mi àtẹjọ wà kájọ pass night kádẹjọ enjoy ara wa. irú ọ̀rọ̀ wo lẹ ń sọ lẹ́nu ọ̀gá ẹ ṣe máa ní pé ẹ kò jẹ́ kí n kúrò nílé wa ah, ah, kò make sense now ọ̀gá ẹjọ́ mi ò ń ṣòro ọmọ bẹ́ẹ̀ kò kò lè kò lè possible. kí ló fẹ́ ṣe yẹn. mo fẹ́ máa lọ lé ni àbí kí lèmi àti ife máa ṣe inú yàrá kan náà at this time of the night. ọjọ́ olúwa bó o kí sọmọdé mọ́ náà. ẹ wọ ẹ má bàbá mi sọ irú ọ̀rọ̀ yẹn mọ́ ah, irú rubbish wo nìyẹn. kí ló ń ṣọmọdé. Sanya. Sanya, boy driver yìí dà. Sanya. Welcome. Thank you. Babe. Here we are. Mi wà comfortable rẹ̀. Inú mi ò comfortable pẹ̀lú pé o ní kí wá sí ilé ẹ̀. Ó bá ti mú mi lọ sóòtẹ́, I'm not here. Baby, come on, that's okay in the mọ́tò now. Ọ̀rẹ́ ò wálé lálẹ́ yìí. She's in a meeting with her boss. She's not coming home till tomorrow. Are you sure? I'm positive. So, èmi ni mo Iwaloni, Iwaloni Ìwọ everything. Okay, so we to wait in your room. Mo fẹ́ shower. All right, I like that. I like that. I like that. I like that. <laughs> missed you so, so, so much. So where do we start? Mm, can start from anywhere from here. here. Oh, well, give me number. Or rather, you can start from my shoes. Shoes off, I'm Gonna, I'm gonna use my mind. Ah, oh, whatever. You can use your tongue. kí ló tó wà òbàdàn tó tà ṣe ìgbẹ́. kí ló tó ń bá struggle fẹ́ni pé o ò bọ rí ìdíwọ́ náà ló máa ń bọ́ gbogbo. ẹ ẹ wọ́n pé kó pé CNN kó sọ fún ọ náà. ìwọ ló máa ń gba gbogbo ẹ̀ lára mi. whole day in that stupid nonsense boss. Juwon? Juwon? Is everything all right? Anyway, má pẹ́ o. Ara mi ti wà lọ́nà.

Ah, bá mi wọjú ọ̀dẹ̀ mi kí wọnú tọ́lẹ̀ jẹ́ kí wọ́n ìbẹ̀rù máa kó wà tèmi bá mi jẹ́ bóyá kí sásí bí ah ewu ló tún fi abẹ yẹn báyìí torí ọlọ what do I do what do mi what do I do mi ìmọ̀ mi tiẹ̀ mọ́kàn tí màá ṣe báyìí wọ́n kí ni pípọ̀ mi dáadáa. o lè tún síbi yóò máa mú o máa mú o lè síbi o lè tún síbi yóò máa mú. o fẹ́ bọ́lá kíkọ́ sí i bọ́lá kíkọ́ sí mi jọ̀sí bẹ́ẹ̀ bọ́lá kíkọ́ sí i wọ́n náà kọ́lọ́kọ́ bá mi ni wọ́n náà kọ́lọ́kọ́ bá mi ni. Hmm, mo gbé mo dáràn. Ah,

kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. gbogbo èrò ọkàn mi ni pé kí n délé kí n lọ ṣàlàyé gbogbo nǹkan tí ojú mi rí fún Fọlájùwọ̀n mi. Yes. àmọ́ nǹkan tí ojú mi rí ò lágbára. Please.

ọ̀rẹ́ dà kó lè máa bínú ẹni abínibí kankan ń dalẹ̀ ara wọn òjò ń rò ó ẹjọ́ má pa mí ẹjọ́ má ẹjọ́ má. sórí tójó bàdà ó olùmọ̀ràn dandan ẹ̀wí fún ṣìkà kọjá wọn sórí àtúbọ̀. àwọn di òkè ti gbàgbé pààrà ilẹ̀ ń wò ó ọlọ́run nìkan ló mẹjọ dá o á pè fún ní kálukú o gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ òun ló ń ṣe kí wọ́n fi ṣe gbogbo lómi lójú olóòsì. bàdó bàdẹ́s. kẹsàn-án tó ń pè mí. ta alex ọkọ ẹ. alex ọkọ mi bíi ti báwo ọ̀rẹ́ tí ẹ nìyà. kí ló tó ń pè lọ́dẹ. Oh, ọ̀dẹ̀ ni bọ̀bọ̀ yẹn a máa ṣe díẹ̀ díẹ̀ a máa ṣe bí àárín ò ní bílí pé láti ọdún kan tèmi àti ẹ̀ ti ń fẹ́ra wa bàbá yóò ṣì mí láṣọ rẹ̀ kò fọ́kàn mi nínú. ẹ ṣe bí mi ń ṣe ọ̀rẹ́ mi dẹ̀ ni ọmọ kò relax ṣé òun pé tí bó bá pè mí lórí fóònù ṣé la máa sunkún ṣáá la máa kéwì la máa sọ̀rọ̀ ọ̀fẹ́ la máa sọ̀rọ̀ bíi dédéré pẹ́pẹ́sẹ́ o i love you àṣé kíní kan kíní yẹn máa irritate me. ẹ wọ speaking ah. of phone a ti máa pe fóònù ẹ. yìí ó ti wọn pe fóònù mi o yeah that's true ẹ I'm not lọ get me, Joe. jọ I'm not mi lọ me now. Sorry, sorry. sáré eh? get on with it baby ẹ ṣe kí ọ̀nà. ẹyin máa jẹ kó máa ẹ wá para. Baby. Baby. Baby. Baby, are you okay? baby, baby, don't, don't say anything oh. Oh, oh, oh, oh, Má ti attempt anything. ma. Ma, ma, ma, ma, ọkàn o. Bíbí, ṣé ṣé she ṣé she ṣé she ṣe é léṣe Yeah, No, no, no, wọ́n fọ́kàn me, I'm, I'm, I'm fine. Eh? Just don't make any phone calls or anything, okay? Eh? wọ́n sì mí dalẹ̀ ṣódẹ̀dá aṣojú máa ní rẹ̀ thank you darling. ṣùgbọ́n nǹkan kan ṣe sọ sí mi lọ́kàn ṣùgbọ́n wípé tá a bá ní olè wá sí ilé yín ó wá di ọjọ́ kejì kò sí nǹkan tí wọ́n mú ọmọ wọn rọ́ọ̀bì wọn wọn mú possession yín kankan ṣùgbọ́n kó máa look suspicious ó rò bẹ́ẹ̀ ṣáà. Yeah, well, that's true. Yeah, so that means I have to rob you for real. How? Me? ní ọkàn lé. Ah, èlò wọn lé ni. Kò sọ wọnú lé. Ẹ ní maybe other valuables, ọmọ bóyá bíi jewelry. Eh, but ah, ọmọ rẹ̀ o máa fi jewelry tó lé ni. then I rob it. Ìyẹn ni màá kó náà. Kakó jewelry. Ah, ah, o tún padà sẹ́yìn. Ti pẹ́. Ṣé àlọ́ kú? just love you. I love I it. love you. <laughs> Go and go. I need the boy in your arm. Um, bathroom. I need one. fowó sílẹ̀. lọ́sọ̀ lórí burúkú ẹ̀ wá ọ̀rọ̀ àwọn jọ ẹ̀rí sà àwọn kan tó nílé kan kódà àwọn àwọn ọkọ tó ní tó ní sà. ẹ kó gbogbo ẹ sí mi wá sí mi kọ́mọ. ẹni abínibí gan-an ṣọ́tọ̀ tí máa kọ́ ẹ̀fọ́ ìṣẹ́ máa kọ́ àdúgbò yẹn máa gbé orí ẹ̀ dànù. Dáyà wọ̀ ẹ́ àgbàlá ìpínlẹ̀ ẹ̀jẹ̀ jì òdòdó ẹ̀wí fòṣìkà kò jáwọ́ torí àtúntò ṣìkà ẹ̀wọ̀n. ṣó dẹ̀dá aṣojú wa. odi òkè ti gbàgbé para ilẹ̀ ń wò òun ọlọ́run nìkan ló mẹjọ dá ọ á pín fún ní kálukú o gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ òun ló lè ṣèdájọ́ àfẹ́yí pẹ́rọ àṣẹ gbogbo lómi lójú kó ló sunkún gbogbo àsùnkan lónínú rẹ̀. pé mo gbé yeah i'm actually looking for a cab Oh, àǹtí mi ni mò ń i've been calling a number since yesterday number one ò dẹ̀ every day dẹ̀ me because in fact mo say ní nǹkan tó important mo fẹ́ bá wọn sọ no wọ́n máa ń sọ ọ̀dọ̀ wa ó dẹ̀ máa ń sọ ilé fiancé wọn ilé fiancé wọn lọ́wọ́ àti mo fẹ́ oh baby you know what i'll call you back i'll call you back Move a wá cab. Huh? Okay, take care of yourself. Love you. Bye. Babe, yeah, babe, there you are. I'm starving. <laughs> Ọ̀pọ̀ good báyọ̀. O mọ̀ my good bíi ti I swear to God, this is good, this is delicious. Babe, gbogbo nǹkan pátápátá ni mo good sí. Mm-hmm. Wàláì all rounder ni mi. Mm-hmm. That I know. Ṣé o mọ̀ ni? Ah, ah, mo mọ̀ náà ah, ṣé o rí pé tó bá ń jẹ ti bí náà o rí bó ṣe máa ń dùn wọn ẹ ni mm, ó dùn yàtọ̀ ẹni kan <laughs> <laughs> actually she ṣe go so shene. ṣẹlẹ̀ tá a bá ti jẹ ẹ àwa sáré ṣe ọwọ́ kan sálẹ̀ ah, ah. ká tó lọ tú ẹlẹ́wọ̀n yẹn ká tó lọ tú sílẹ̀. àwọn ah, fẹ́ pa mi ni after seven rounds. kí ló ṣẹlẹ̀ kí ló ti ṣe you ain't done nothing baby. Oh. yeah tábà tí wàá ṣe yẹn tán màá ṣe wàá lọ tú ìdí ọtí ara ẹ lẹ́wọ̀n yẹn màá ṣe wàá lọ tú ilẹ̀. no no no baby ẹ ká tún lẹ o mm. tábà ti ṣe tán ẹ ká ṣe sílẹ̀ kí ló dé. bàmá eh. ṣọwọ́ kan ká tó ṣe sílẹ̀ o. Oh. ìyẹn ló máa fi bribe mi látẹ̀yìn. <laughs> Ah, hmm. I'm going there. Hmm. ojú wọn báwo lè ṣe wá ṣe é eh, báwo lè ṣe. Eh, ṣébi tọ́rẹ́ mi wà nìyẹn. ọ̀rẹ́ mi ṣébi tó sùn mọ́jú nìyẹn. Eh, oh my goodness God ah ayé àwọn bíbú yóò máa ní dá o. <gasps> are you sure you're all right? Mm. Eh? Ah, olórí burúkú làwọn bíbù ìṣá. Báwo lè ṣe ṣe? Sorry, ìgbà tí mo ti dé àyà mi já because the the whole doors were wide open. Bí mo ṣe rí ọkọ ẹ níbi tí wọ́n sọ sí nìyẹn. Ah. Àyà mi là gàràgàrà gàràgàrà. I'm telling you. Ah, Bíbí ṣe wà ókè tí wọ́n ṣe so ìbí ló eh. Oh my God, like I can't believe it. You were in the bathroom? No way that is wickedness like that is the height of wickedness kí ló fi fọ gbogbo kìíní pálapàla òṣìwọ nìyẹn. ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà kó rìn sásìkò. olórí burúkú náà. Anything will cool. I will come and cool as long as you're okay. Yeah, I'm fine, I'm fine. It is a problem. O ṣe máa ní kò ní kò ṣe problem it is a problem. Ẹ ní láti report for police. Ah. Oh no no no no mm, mm, I won't take that. They cannot go scot free no way yẹn kọ́ ni iṣu mi wà òkè. ipa tiẹ̀ wà òkè ni ló wà important tiẹ̀ wà eh? tún ṣílẹ̀kùn ilé ilé ni bẹ́ẹ̀ náà ni ti gate náà ṣe wà ń ṣiṣẹ́ ṣé anybody wá sí ilé yìí ni ẹ̀gbọ́n mi kan. sista mi sista mi ọkùnjù wọn sista mi. uncle Juwon. olórí burúkú làwọn pípọ̀ yẹn. ẹ̀lẹ́ àní rírú ẹ̀ mọ̀ ṣùgbọ́n. ah olóṣì làwọn pípọ̀ yìí o. ẹ ṣe nǹkan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀pẹ̀lọpẹ̀ ẹ̀. Ah, olórí burúkú ni wọ́n. so. Uh, ó máa jẹun àbí mm. ó tiẹ̀ ní ìdàtí jọ mi wọ̀ pé kí n máa pa ẹ́ jẹ́ ìgbẹ́ just sleep <laughs> sleep ṣùgbọ́n màá bẹ̀ lọ prepare oúnjẹ oh, ṣùgbọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ i'm so sorry that you had to go through all that just let her just sleep let her sleep. ó ga gan-an ìgbà tí mo wọlé náà èmi mọ̀ ń pé everywhere wà àti sílẹ̀ ẹ pè mí. Hmm, ọlọ́wọ̀n ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ ah, ah, kò tiẹ̀ fọ́n ní rárá no seriously kò fọ́n ní kò tiẹ̀ fọ́n ní rárá rárá ni o. Ah. Yay. ṣe mo gbó yẹ kí n report fọlọ́pàá. I need to use the washroom. Okay. Hmm. Ọlọ́pàá. Mo yẹn ti lọ. There's no need for that, baby. Ọkọ̀ máa gbowó ni. Ẹ ah. eh, eh, wo, èyí tó ti dùn mí bẹ́ẹ̀ gangan ni pé góòdì tí mo béèrè lọ́wọ́, ṣé kò ń ṣe kó mú lọ? Baby àti gold àti wristwatch even ring gan papa ń bọ yẹn ò mátà. Eh, wọ́n kó gbogbo ẹ lọ. Ẹni sùn ẹyẹ ríǹgò ní one fifty ta, wọ́n tẹ̀lé mú yẹn lọ. Ibi ah, bóyá kò bá mi ṣàlàyé everything lọ kó lọ bọ yẹn ò mátà. <laughs> iṣẹ́ láwọn àkọ́ tá à ń sọ sí. kí irú ọ̀rọ̀ ló ń sọ yìí ṣé nǹkan tó yẹ ká máa sọ sí i nìyẹn ni o ti ẹ̀dùn pípa àwà láyé àwà láàyè come on what is wrong with you. n kú ju wọn ẹ mọ nǹkan táǹtì mi máa ṣe kó tó máa ṣe yẹn kò dáa ṣé wọn àti mo ríre ọ̀rẹ́ wọn ṣé kò yẹ kó máa fún mi nǹkan tó bá lò ní ọmọ máa kí pẹ sínú ilé ìgbà tí mo béèrè lọ́wọ́ yín yẹn ká ní ẹ ti fún mi ṣọọti máa mú lọ ni. ẹ máa wò ó sí ọ̀wọ́n sí ọmọ máa lo expensive bag. báyìí ṣé kò yẹ kó fún mi lédè kí n máa mú lọ má bàa má bàa kí ló ṣe ìwọ náà gbé báàgì lẹ e. jọ torí Ọlọ́run kí ló fẹ́ kọ gbogbo nọ́ọ̀sẹ̀sì náà kí ló fẹ́ kọ gbogbo ràkàtì àìná kí ló fẹ́ fa ogun àrífín náà jọ torí Ọlọ́run gbé báàgì mi sí ẹ lórí ni why are you opening my bag why the hell did you open my bag ẹ eh? mo kú mo ríre mo dáràn jọ torí Ọlọ́run kí ló fa gbogbo nọ́ọ̀sẹ̀sì náà kí ló fa gbogbo àrífín náà sọ fún mi ẹ́ tí o gbẹ gbẹ ní sọ kò bẹ rí ẹ kò bẹ lẹ́dà ẹ kò bẹ wọn fọfà dà ẹ. sọfẹ́ náà mi. ẹ wàá kọ́ yín pọ̀ ah, ah. ẹ tó mi nà á ah, ó ti yé mi ó ti wá yé mi báyìí ṣé torí pé tó bá kí mi mo máa ń dá ẹ lóhùn ẹ ṣé torí pé mo máa ń bẹ ẹ sọ̀rọ̀ mo máa ń bẹ ẹ ṣeré o ti wá fi òpó lè máa rí mi fi ẹni à jọ̀ọ́ torí ọlọ́ṣẹ́ mo gbé báàgì ilé ìyá láṣẹ lórí mi. kí ló ha ilẹ̀ nù kí ló ha ilẹ̀ nù hand me my bag right away. ah má bínú. hand it over. ẹ ṣí èrè. ìgbà tètè máa ń pa ewu mọ́ mi ṣé mo ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ kọ báàgì. ah you do me like that. ó tún sọ̀rọ̀ ah kò tiẹ̀ wá sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ẹjọ́ àwọn òbí ẹ tí wọ́n bí ẹ tí wọ́n kọ́ ẹ àwọn ni mo blame wá gbọ́ kí tó lọ sórí ìbò láti èní lọ tó bá rí mi tó bá kí mi kò ní dáa fún ẹ. Ah. bẹ́ẹ̀ ni mo sọ má kí mi o ṣé wọ́n mọ̀ tí mo sọ ẹ ń ṣiyè rẹ yín rádaràda rédèrèdè kò ní dá fúnfọ́ fàdà náà ah, ní ìlú ṣe. mo rí rẹ̀ bọ̀ kí ló wà létí gbogbo ilé ìbá ẹ̀. ṣó ṣe tẹ́lẹ̀ mi. àyè kí ni kí ni mo ṣe àǹtí mi ẹ ṣọ́n pé ọ̀hún ò lè yan fọ́. wọn kúkú bá ń bìbà ẹ̀. ó ṣe tí tẹ́lẹ̀ ni. I wonder ṣé mo ṣẹ̀ṣẹ̀ fọ́ ọkọ̀ báàgùn ọ ni. Ah, nǹkan tó ṣẹlẹ̀ ti yé mi yẹ̀ṣọ́ ẹ̀kún ló rescue wa gbogbo stress yẹn ló fà á òbá tí máa fọkàn báàgì àárín fín ni. wọ ìwọ̀wọ̀ tó sọ yẹn náà ti pọ̀ jù náà. whatever it is you have to respect your elders. Mm, àti ìtì ìfàgbọ́ ẹ̀rí mm, mm, eh, gbogbo bó ṣe bẹ̀rẹ̀ kíkì báyìí. ọ̀gá tó ń bínú sí ni ẹ̀wọ̀n disrespect. yes. tí o máa ṣàrẹ̀ fi ṣé wọn náà wọ ẹ̀kọ́ rí báàgì lẹ́kọ̀ọ́ fọ́ọ̀kan that's wrong. ọkọ̀ yẹn pọ̀ náà. ọ̀hún eh, twice. Eh, títí tó fi lọ lọ́jọ́ yẹn irú ọkàn mi ni pé olè ló wálé àṣé ọ̀rẹ́ mi mo ríire ni olè náà Ah, ah. ọ̀rẹ́ òtítọ́ má ṣọ̀wọ́n o ah. ẹ mọ nǹkan tí ò wá yé mi nínú gbogbo story tẹ̀sán sìn ibo ni ọ̀rẹ́ yín yẹn ibo ló ti rí pistol àti mask tó lò lọ́jọ́ yẹn. pistol. Hmm. Hmm. èmi ni mo kúkú fà <laughs> èmi dẹ̀ kẹ́kọ̀ọ́ um, sista murolani ṣé rántí ọjọ́ tẹ pè mí pé director ní pé mo pick up tó ní pé mo kó àwọn props lọ max àti pistol. ẹ ló ṣe tèmi kí ló dé tí mo ṣe ń pè ẹ́ látàárọ̀ tó gbé kọ́lẹ̀ wọ́n ló ń pè ẹ́ náà látàárọ̀ wọ́n ló gbé. ẹ wo àǹtí Mọ́rọ́lá ni mo respect ni mo fi gbé kọ́ọ̀lì yìí o kò yẹ kí n gbé kọ́ọ̀lì yàtọ̀. ẹ wo kọ́ tí boyfriend yìí ṣe fún mi náà. nígbà tó jẹ́ pé mo ní pé mo fẹ́ máa ṣe fíìmù ó wá pè mí pé kí wọ́n máa ṣe fíìmù sí nǹkan tó make sense Ah, ẹ wo mo kí n ṣe ọmọ àìjọpọ̀ èrí tó ń jáko sára o mo mọ irú ilé tí mo ti wá náà alówó gan lè wà tí bá fẹ́ ṣe fíìmù lè ṣe fíìmù tó bá ṣe pé passion téèyàn ní náà lèèyàn fi ń rìn kiri. Ah, o mọ value nǹkan tó fún ẹ so wọ́n fún ẹ ní one thing wọ́n fi ní pé kó o ṣó ara ẹ inú ẹ ò dùn no ṣó mọ̀ pé soap ni nǹkan tó pè é fún yẹn ó dẹ̀ máa ní continuity kò tẹ̀ sí problem kò sí no má wọrí kò ṣèyàn lèmi tẹ̀ ṣe torí ẹ̀ pé ẹ̀ ok wọ́n nígbà tó kúrò location o sọ fẹ́ anybody so o kó gbogbo props lọ. props kí ló ń jẹ props. you see àwọn material tó fún ẹ tó fi ṣe kárátà tó ṣe toy gun àti mask wọ́n ná fún ẹ pé òde kó lẹ̀. Ah, ṣé kinní hood tó fún mi tó ní pé kí n dà bójú pẹ̀lú toy gun òṣì tó gbélé mi lọ́wọ́ tó jẹ́ pé ó ní pé kí n dàkọ́ bójú anybody ò ní rojú mi ẹjọ́ báwo lọ́wọ́ yẹn ṣe fẹ́ mọ̀ pé mo wà nínú fíìmù kan gbà tó jẹ́ pé wọ́n tiẹ̀ rojú mi wọ́n ti wá fún mi tọ́ ìgàn kan kí mi máa tẹ̀lé ọ̀wọ̀n kan tọ́ nípa òòlè ẹ wo èmi ò láìkẹ́ mo kọ̀ kó mo bínú kúrò ń bẹ́ẹ̀ náà wọ́n ṣe máa fi mí ṣe gbogbo rọ́bìṣì yẹn ṣé torí mo ní mo ní passion fún kọ. short kí ló tún jẹ́ short ah, wo mi ò tẹ mo ò tẹ mọ kọkọ mo ò tẹ dúró gbọ́ kọkọ mo kọ̀ bínú kúrò ń bẹ́ẹ̀ ni. sọ ni mo kó ọ̀wọ̀n kan yẹn nù ah, ẹ wo máa pè ń padà máa pè ń padà máa pè yín padà ṣé mo kó kíní wood àti ooo oh, oh, mo ti nǹkan ti bàtà òun náà múnú bí mi ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mo bínú lọ náà ooo inú yàrá wọn ni mo gbé báàgì mi sí a ní láti pè ẹ̀gbọ́n mi. Huh. <laughs> Ah, so bí ọ̀rọ̀ ìbọn àti max ṣe wáyé ni. ah báwo ni. fine ma. mo lérò pé enjoy service wa ní fix diamond. Uh, of course mo trust service yín ní fixed diamond ló jẹ́ kí n gbé wọn wá tí mi ò bá trust ẹni mi inú ò ní sí bíbá mi ò ṣẹ̀ṣẹ̀ máa wá sí bíbá. ẹ ṣe gan ni mà ẹ dẹ̀ má ah, ah, ẹ stay that my personal is well. má wọrí o ṣe dẹ. ẹ rẹ mà ẹ ṣe tẹkẹ. Tizwa, it is all right. Yes. Tẹ́yìn kan bá wò dáadáa, ẹ mọ̀ pé it is well. Kí lẹ́ni mo sọ́nsìn? It is well. Fọlájúwọ̀n, it is well. Fọlájúwọ̀n, I love you. No, kókó orí bó ṣe handsome ni. Fọlájúwọ̀n mi. Ẹ ká ẹ̀kẹ́ stop it. Ṣé ti rí? I'm fine, I'm perfectly fine. Fọlájúwọ̀n. Fọlájúwọ̀n. Ọlájúwọ̀n. Ẹ eh, stop it. Ọlájúwọ̀n. Ọlájúwọ̀n ah, ah. kí ló dé tó ṣe ló lẹ̀kẹ́ Are you okay? Perfect. fine. Hmm, stop it. Stop it. No! This is not Morolani. Okay. This is Fọlájúwọ̀n. Yes. Baby. Fọlájúwọ̀n. Well, let's go. Yes, baby, let's go, baby. Calm down, baby. Let's get to the house. Oh, I can't wait. Baby, baby, what do want? sùn ni. bàbá mo i just. bella sleep now. no no no no baby no no. what is wrong with you. baby you tí ì wà. kí ni the feelings. what feelings. But I've got feelings for you. Yeah, I know. But ó not pé òun láti mutual, you know. Èmi náà láti feel eh, kí love you know. Listen, no no no no no no no See, ṣe ló ó máa dàbí pé mo sùn ti call girl and it's not fair you're a beautiful woman you're kind you're you're, you're a very good person you, that's not I am not ready. don't worry I'll bring it up. I can't not yet please. No, no, no, no, please, please jẹ́ kó wá ná. wait no. no no no no no no no no no do do do not do this to me now no no no no no no no ah no. sometimes. Sometimes wrong. sometimes is right. if I Ìfẹ́ lẹ be. wọ́n bí oyin, ìfẹ́ lẹ kóró go ohunkóhun tó lè ṣẹlẹ̀, I'll be waiting for you. Ìfẹ́ jọ̀wọ́ má kọ̀ mí rú. exactly gan ni mo ṣe fún ẹ tí mo ṣe deserve nǹkan tí wọ́n ṣe fún mi. It took me so long before I could love you. Even when you were begging me to love you. smile. Remember, Mushima Safael, how beautiful you are when you smile like this. I didn't know you were hiding something behind this smile. ṣebí wọ́n ti sọ pé ojú ni wíńdò so how come I didn't say this? worry. I'm not against you. Running away with another man. Mo rí rẹ. against the fẹ́ tẹ̀lé ọkùnrin mi lọ. Bọ̀wá ètò ṣì máa jẹ́ ọlájú my best friend. You boss ẹ̀yin méjèèjì ni mo love you ní gbogbo ayé but ayé kí ni mo ṣe fún ẹ gọ́gọ́ where did I go wrong? You're making me cry. I am a man. I am not supposed to cry. And you're making me cry. No, <laughs> I won't cry. Mm-hmm. I'll sing the Thus the root like will kill you! I will kill you! I will kill you! I will kill the two of you! I will just kill. Everyone falls in love sometimes. Sometimes it's wrong, sometimes it's right. Gbogbo ẹni tó sáré jẹ́ kọ́ ló máa kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn ìfẹ́ jọ̀wọ́ má fò mí trying to destroy my life? Why? Why tó she máa jó picture No. náà? Ó ló gbé mo ṣe sun picture ẹ̀ Mo mo this master party love ẹ̀ máa hate No, mo máa hate Listen, Alex, she doesn't even love you. If she loves you, she's not gonna go with another man. How, how do you know? How do you know that she doesn't love me anymore? All that is happening. Please stop dreaming. You're just a dreamer. That girl is not coming back to you. she will come back to me no i go search for her mo ti mọ̀ pé South Africa long way. all i want right now is to get money go there bring her back home she's just been brainwashed ọkùnrin kan ló sọ̀rọ̀ sórí ẹ̀ now and she will come back to me do not say that she will not come back to me again please. but but but i'm but i'm here. i do not love you enough just leave me alone. come back to me. I can't bring myself to loving another person. Why is she still alive? Come on to me. I'm not happy with you. I'm still angry. I'm very, I'm very, very angry with you. Mo mọ̀ pé bó ṣe jó fọ́tò yẹn, àwọn fọ́tò ọmọ tó jó yẹn, ọmọ kò fẹ́ sọ mí di wèrè bẹ́ẹ̀. Wọ́n sì ọmọ mo ṣẹ̀ṣẹ̀ ń rò pé kí n lọ sórí social media account ẹ̀ kí n lọ download àwọn pictures ẹ̀ kí n lè print out. You shouldn't have done that to me. I am sorry. And I thought I apologized earlier, and I'm apologizing again. I am really sorry. It's okay. I am sorry too. It's just that ó take many time láti forgive you, and to repeat, máa take time can you tó share me? èmi know they can share you. Alex. Yes. Do you know what I've realized? What? I I'm just gonna let you be. I'm gonna give you time because um, with a kind of love to easily dear. So Bani will love you and me, I'll be very happy. So sleep, I'm never gonna disturb you. Then just You won't? Take your time. I won't. Okay. Okay. I will, I will never disturb you. Go back and come. Go back and I'll wait. And I'm sorry once again. Oh, no, no, no, no, no. I am sorry too. It's fine. Uh, you're, you're a kind woman. You're nice. Thank you. Um, but I am scared of you. I am still very scared. You don't have to. I promise. Uh, I, I, I don't want to get in bed now and you start to touch me like you want to rape me. I, I will never touch you again. Your wish will fail. Good night. P promise? I promise. I, I believe you. You know, you, you, you, you're kind. Thank you. You're a good woman. Thank you. And um, you're very beautiful. Thank you. No, thank you. No, no, no, no, not that way, no, no. Má you see me. Ṣòrí tá a bá wà ń a hold hands. We can touch each other but tá a bá in bed, come, má ṣe till the time tá ready, okay? You, you know you're a good woman, right? Good night. hello sir ẹ eh, i'm sorry Hey, Joe. one sec Emma, be no pé mo disturb sir Hey, Joe. mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ okay if you wouldn't mind ẹ má bọ̀ ẹ hey eh, bro i, I don't mean any harm mo kàn fẹ́ bá yín a little chat Hey, eh, brother please i won't take much of your time i beg of you. i don't mean any harm please ẹ ṣáà wá kakọ sọ̀rọ̀ ni. broda ẹ má bínú sí mi ẹ mo máa ń ṣe àkíyèsí kankan ní eré àìní mo máa ń rí ẹ̀yin pẹ̀lú arábìnrin kan Dr. Um, Tomiwa. okay Dr. Tomiwa she's my friend. oh yes my so, friends. ọ̀rẹ́ ni ah, ṣẹ́rí nǹkan tèmi rò ní pé bóyá ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde maybe a kind of date between you and ah, ah, her. Uh, no no no no she's just my friend. oh really that is interesting. Eh, ṣẹ́rí nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. tẹ́ bá dẹ̀ lè ṣe as a favour I promise you five hundred thousand naira. what five hundred thousand naira. exactly. Uh, wait, wait, can I ask you a question first? Please, please go ahead. Um, a trip to South Africa, a, a to and fro trip to South Africa, bí èló ló máa cost? Hmm. Kima n má parọ́ fún less than five hundred thousand á take your tẹ́ ń Okay, okay, five hundred thousand naira, um, five hundred thousand naira from you less than five hundred thousand naira to go to South Africa kí ló fẹ́ kí n bá yín ṣe. ẹ ṣe ẹ ṣe ẹ rí Dr. Tomowata sọ̀rọ̀ pa yìí ó jẹ́ bí ọ̀rẹ́ sí ìyàwó tí mo fẹ́ sílé ẹ rí mo tún máa ń rí tẹ́lẹ̀ tó wù mí ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin. no wait wait ẹ fẹ́ máa bá ọ̀rẹ́ ìyàwó yín ṣe nǹkan papọ̀ uh, something. No, it's okay. Like it's okay. That. You're a man. It's okay. It's All right. okay. Thank you. So mo dẹ̀ pé mo dẹ̀ bá sọ mo dẹ̀ gbọ́ sí mi lẹ́nu so mo dẹ̀ full appointment sí hotel and she came honestly she she acted along but to my surprise ṣe mọ̀ pé nígbà tí èmi pẹ̀lú Dr. Tomiwai tá a wọnú hotel tá a sọ yìí tá a wà nù yàrá mo ti bọ́ ṣòkòtò mi tó kù boxers àṣewọ́n plan fún mi ni bí ìyàwó lèmi ṣe wọlé nìyẹn ha brother. you, you mean Doctor Tomiwa did that. I'm telling you the bitter truth. No, she betrayed you. exactly. it's all like her. Ah. she's not a woman like that I've never seen her do that to people. what what. bàtí àwọn olè wọlé mo di èrè ni mo lanú lẹ́mi ò lè pàdé ara mi ń gbọ̀n ni ṣé wàá mọ̀ kọ́ tẹ́ máa ṣe fún mi please just like I said earlier tẹ bá lè ṣe I promise you five hundred thousand naira. What exactly do you want me to do? Thank you very much. Ti ẹ̀yin bá lè gbìyànjú kí n kọ́ get down pẹ̀lú ẹ̀ bó ṣe kan just once. Okay, so if I arrange that you get down with her, ẹ máa fún mi five hundred thousand. Exactly. Uh, but ẹ sọ pé ẹ̀kan ó mì pé ẹ ní déètì mo lè mú. no no ṣe máa déètì like that something like that. tẹ́ bá máa déètì it's fine by me we are just friends tẹ́ bá máa déètì ẹ lè get down pẹ̀lú I can read that but ẹ máa déètì exactly something like that. five hundred thousand. yeah it is done if you can do me that if you can do me that. and you said um, a trip to South Africa will not cost um, more than five hundred thousand. at all less than five hundred thousand i take care of what i a year. I'll do it. Are you serious? Yes, I'll do it. Is that a promise? Oh, I'll do it. Thank you very much. Uh, I, I, I, I will appreciate that. Uh, eh, eh, eh, sir, please, ẹ jẹ́ kí n ní Okay. Ó nìyẹn, mo mo ti parí gbogbo ẹ̀. Bó ṣe wà yẹn kò lè jí, kò So. Okay. Oh ó ó yá. Alex do what ṣé my woman should ṣojú ẹ you need to go out. why what's bad. Ah, ah, Alex it is bad. Very no, bad. no, you, you, you can do it while I'm here. No. She's my friend. And... No, Alex, it's not done that way. Once I'm through, I will join you outside. You just go outside and wait for me. I have to go? Yes, exactly. But wait. you cannot hurt her. No, I wouldn't do that. She's a good woman. In your dad and Bushy wà she is kind you know you cannot hurt her please. I won't hurt her why would I do that. promise. it's a promise. Okay. I'll be in the living room. Yeah, that's And, and don't, don't, don't stay too long. No, I won't. ìṣẹ́jú mélòó máa ń gbà my ìṣá adabi ajao, ajao, ajao. àjà o àjà o. ààyè lókun o ṣe rí pé ènìyàn lọ́sà ẹni ọ̀rẹ́ dà kó má má bínú ẹni abínibí gangan ń dalẹ̀ ara wọn òjò ń rọ orí ń dúdú orí máa máa yọ láyọ̀ jù sórí tójó bá òru máa ràn dandan ẹ fún ṣìkà kó jáwọ́ o torí àtúbọ̀tán ẹ wáyé. Ah, okay. Sure. Hmm. Oh, hmm, torí most times no man. Mr. Thomas, you're a very bad person, and I am not impressed ẹ kì í ṣèyàn dáadáa I am highly disappointed why kí ni mo ṣe fún yín tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ẹ yí àdéhùn tó wà láàrin wa we had an agreement that you were going to pay me some amount of money only for me to get an alert of twenty thousand naira for what instead of the initial agreement that you were going to pay me the sum of five hundred thousand naira which will enable me fly to South Africa to see my love the love of my life. my friend keep the story to yourself keep the story to yourself. Ah ṣé bí mo send twenty thousand sínú account. ẹ now tell me ṣé twenty thousand tí mo fún yẹn ṣé iye tó fi rògùn tó fi súná ti arábìnrin yẹn nìyẹn ni. Are you saying this to me? Did you just say that now? Uncle, ẹ ní sùúrù náà. Shh, shh, shh. Please. Ọ̀rọ̀ ọkùnrin, we had an agreement. You such a betrayer! My goodness! How dare you call me a betrayer? Because you are. I sent 20,000 into your account. And you have the guts to open your dirty and stinky mouth to call me a betrayer? Okay, Mr. Man, if you care to know, I repeat, if you care to know, I am not the betrayer here. You are. Ó dalẹ̀ ẹni tó rí ẹ tó ràn ẹ́ lọ́wọ́. Ẹni tó gbà ẹ́ sílé nígbà tó rí gbígbé. Ẹni tó fún ẹ lóúnjẹ nígbà tó rí oúnjẹ jẹ. Ẹni tó fún ẹ nífẹ̀ẹ́ nígbà tí ìfẹ́ kọ̀ ẹ́ sílẹ̀ now tell me ṣé mi ni ọ̀dàlẹ̀ ni àbí ìwọ ó lè sọ̀rọ̀ ni. you are a stinking idiot aláìmoore ni wàrákùnrin. I betrayed her uh, like that I told her I was happy. even at that tó bá jẹ́ pé ìyẹn mo betray ẹ̀ ṣé ìwọ ni mo betray ni ṣé bí mi àti ẹ ní agreement ìwọ dẹ̀ betray mi why. kò yí ẹni jẹ́jẹ́ kò yí ẹ dáadáa betrayer ó betray betrayer ni if you don't know. do you know. that's what I have black belt in karate, and I can beat you up right now. Oh my God. Wait. O bọ black belt karate nísìnyí. O ti ń kókó tó ń ṣe. Oṣù ọ̀. Àwọn di òkè ti gbàgbé, gbára ilẹ̀ ń wò ó, Ọlọ́run nìkan ló mẹjọ dá o á pín fún ní kálukú o gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ òun ló lè ṣèdájọ́ àfẹ́yí àṣẹ gbogbo lómi lójú. alfa ẹ ṣetán ok ẹ bá mi sẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ dáadáa ìjọ lightman sk white ẹ̀ ń ṣe báyìí fún mi kò dáná ah, ẹrù kó owó là ń nà mo ní kí ẹ kó náà wọlé látàrọ ẹ dúró síbẹ̀ yín kí n lọ́rùn white ẹ̀ ń ṣe báyìí látàárọ̀ ṣe mo ti jẹun ni mi ti jẹun ẹ sì sọ oúnjẹ wa sọ́wọ́ ìwà àti báyọ̀ wo làbí àdẹ bá ń jà. ọ̀rẹ́ ti yé mi ọ̀rẹ́ ti yé mi ó ti yé mi mẹkọ ó yá pápápápápá ẹ jọ ẹ continuity director da ok ok ok mr koko ẹ jọ first unit da ẹ níbo ló wà irú ìgò ni gbogbo ilé báyìí agídílẹ̀ máa máa lò. tí ti ta ẹ máa director baba kí ló ṣẹlẹ̀ ẹ wò mú yẹn ju àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ tètè rí mi ẹ má bínú torí Ọlọ́run àǹfà tó ṣe wò ok ẹ jẹ́ kí n wo sàkà mẹ́ ok. ok eh. olùfẹ́ bá mi sọ nǹkan lẹ́kọ̀ọ́. director yeah. mm, i must say this mo like gbogbo owó thirteen fún mi so far eh. mo expect kí n máa fún mi lọ́wọ́ owó gidi náà bíi sublead lidro wọ́n á fún mi lọ́wọ́ owó yẹpẹrẹ ṣé ẹ fẹ́ kí n di superstar ni. ah why not àwọn ah, ah, sublead leadro kò sí ní ta fún ẹ ń bẹ ìwọ ni kò gborí dúró ká torí ẹ ṣe. kí fẹ́ kí n ṣe tí mò ń ṣe. <laughs> at least ọmọ sọ pé use what you have to get what you want. now you are talking ah, máa ti ń sọ fún ẹ láti jọ ìwọ máa máa ṣe bí ìgbà pé kínní gbogbo àwọn tó wà ń tọ́pù yẹn àwọn bá ṣe máa ń yọ síra wọn náà ẹ bí pé kínní um, iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí róò kan wà ń bẹ bíi seven sins ni. Ah, ok máa ní láti máa màmí máa discuss pẹ̀lú pm mi a máa change cast ìwọ la máa lò fún. tó bá wá rí bẹ́yìn ó máa kan tó ṣẹlẹ̀ báyìí hòtẹ́ẹ̀lì tá a wà kò jìnnà síbí báyìí o a máa ní láti lọ bẹ̀ o ṣáà mọ̀ hmm. nothing goes for nothing ah. give and take mo ti gbọ́ yín ẹ ṣáàtẹ̀ máa fún mi seven cents. Ah, ah, tó bá yọ twenty cents ìwọ ló máa ṣe wúwa ó ó máa ń ṣe lẹ́yìn sí máa ní àìdí àlàmà fi kúrò nígbà understand máa ń kọ́ lọ máa tẹ̀lé lórí ṣoṣooṣo. ọwọ́ pí Please, please, um, I can explain. It's not what you think not even thinking kí ló wà lẹ́nu what. Ah, lipstick me. ó dẹ̀ match tẹnu ẹ abi. ṣé o mọ nǹkan even to buy yẹ randy goat ni ẹ tó dandan ni fún ẹ láti tẹ̀ lábo ṣíbi irú ọmọ kékeré yìí. <laughs> ẹ gbé kán bẹ́ẹ̀ yẹn kí ni mí ní gbogbo yẹn bí ọmọ kékeré wò and anyways ìgbà tẹ dé nsìn tẹ ní fiancé ni ẹ jọ ṣọtí fẹ́ yín sílé ẹ dá mi lóhùn ní. shut up huh? you this brat ṣé mo gbé betrayer ni ẹ. ẹ mo gbọ́ yorùbá bí ẹ má sọ mọ́ betrayer ni ta ni ẹ jọ kí ló bàdé ń bẹ̀ nígbà tí mo lò nǹkan tí mo ní fi get nǹkan tí mo ní láti help career mi so èwo ni betray ń bẹ̀ mo betray anybody o ìwọ tó yẹ pé mo rò pé take advantage ẹ hmm. so bó ṣe bó ṣe kàwé tó tó jẹ́ ọmọ generation yìí ìwọ náà wà lára àwọn tó believe pé o ní láti fẹ́ director producer àbí marketer kó tó di superstar ní industry yìí oh what a shame ó dẹ̀ mọ̀ nǹkan ó disgrace mi ara ẹ̀ báyìí ló disgrace toró dọjọ́ alẹ́ fún ẹ kọ́lọ̀ umbrella ẹ kó tó mọ̀ pé ẹrù ló ń dì. Oh àti storyteller tell it to the core. Hey, just zip it. Ṣé that's for you? Mr. Makanaki, director tó ń pọ̀ acting sínú àwọn ọmọọṣẹ́ ẹ̀. the problem. Just shut it. Shut it. Go zip it like that. You can start to talk of friends. ẹ ń sìn. Ní mínítì delete. Go erase gbogbo nǹkan tó bá ní ní brain ẹ̀ phone eh, mind eh, to relate mommy. because o fẹ́ dé ẹ̀. Kàlúlà ti fún ẹ ní information. Kàlúlà ti wà. Ayé ò lè ṣùgbọ́n apá ọ̀bẹ ò ee ah no no no no no ó mà ti parí iṣẹ́ kẹ̀ this is a very beautiful story ọmọ ó ti parí iṣẹ́ o. kí ló ń sọ yìí ṣé mi tó jẹ́ pé mi ò sùn ní owó àárọ̀ ọ̀sán alẹ́ òru mo fi ń ṣiṣẹ́ mo tẹ̀sí wo pé kí ni mo fẹ́ ṣe ọkàn ló gbogbo ẹni fúnra mi kan ṣe wọlé nìyẹn ó ṣe sọ true life story ẹ̀ fún ẹ̀fọn mi dr True life story ni story Yes, true life story. Then that makes the two of us because true life story Let me know, Paul. Really? Yeah. I just pé nǹkan kan làwọn méjèèjì nìyẹn. Mo sọ fún ẹ. Ah, but tèmi máa dojú ti tiẹ̀ lọ, ó ṣúọ̀ fún mi ni because story ti me. Oh, a very touching gan. Tell us of fún ẹ pé tèmi touching but mind you, Dr. Tomiwa àbí kí lè sọ? Yes, Dr. Tomiwa. no, náà ló kọ síbí báyìí. Sure. Ah, Ọlọ́run ní kò rán mi létí o mo ti gbàgbé máa yọ kúrò níbi because ọ̀rẹ́ mi gan ni kí n má lórúkọ yẹn. no tó o bá tẹ wá sọ fẹ pé kó o má yọ kúrò discretion ti tẹ ò yẹ kó sọ fẹ pé láti ẹ̀ dì fẹ what if tó yẹ nǹkan tó wà involve nínú story yìí tó bá lọ ka project ẹ̀ ńkọ́ ni pé mi bá ti parí project mi kí wọ́n mú copy kan wá fún ẹ kó o lè ka story mi because tí máa ń sọ mo kàn máa waste time o lọ sọ pé títí ẹ wà touching story tí mo treat ó wà very very pathetic i'm telling you but one silly girl one stupid girl ó wà lára àwọn tó ń fún mi material tí mo ń lò ó dẹ̀ ti ṣe favours for me, cause ó ó try gan ẹ̀gbọ́n ẹ̀ ní story ó sọ version títẹ̀ for me. ó wá bá mi kó n fẹ́ máa heart ọ̀nì normal kò yẹ kí n dá lóhùn pé àìmí go tẹ̀tí máa heart professionally mo á wò pé okay kémi náà return favour tó ṣe fún mi o so I said ah jẹ́ fún ẹ ní nọ́mbà ọkọ mi guess what. wọ́n fẹ́ ra wọn wàláì tàláì. wàláì tàláì. ó fọ́ ni o ó ṣe máa mú nọ́mbà boyfriend ẹ kó fún ọ̀rẹ́ ẹ who does that ta ló ń ṣe rẹ̀. wẹ́ ah, gbogbo yẹn ṣá mo ti ní kí ìyẹn máa bá ti tiẹ̀ lọ kó tẹ̀ ọ́ra máa sí ìyẹn kọ́ ló bá mi ń sìn bí mi ṣe máa parí project mi ni. ẹ kó máa ṣe kí ni ó yá tètè wà mobile kó máa sọ kọ́ńtà kó sọ kọ́ńtà o. ó <laughs> hmm. rẹ̀ wà. Okay. mo ti gbọ́ jẹ́ kọ́kọ́ parí project mi kémi lọ bá parí project nítorí pé wọ́n ti fẹ́ parí báyìí sí mo ah, ṣe ń yọ ẹnu sí mi má wọrí jẹ́ kémi lọ parí project mi má parí project mi a máa ro tọkọ. Ah, by next week ma lọ bá Mr. Alex kan tó introduce mi sí so by next week ma lọ síbẹ̀ ma gbọ́ story títí ẹ̀ náà a lè join it together. ló bá parí. ló ah, bá tán. Alex but Alex Alex yẹn wá sound familiar bákan bákan. Mm a bẹ̀rẹ̀ gbogbo orúkọ tó bá ti fine boy tó bá ti jẹ́ bí fine boy báyìí ló máa ń like. Hmm. orúkọ tó ugly ni mi ìbá like ẹjọ ṣé osmond ni mo wá fẹ́ máa àwọn orúkọ tó ugly ni mi ìbá máa like mo dẹ̀ ìrẹ́ ni yẹn ká máa sọ hmm. pé ẹni hmm. ṣàpè níjọ́ tó bá fẹ́ lọ mi sí alex. a ti gbọ́ wá sí mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. àjọ alex àjọ lọ ni. ẹ̀gbọ́n ta ló ṣì kà ó. ìrọ̀jú dá. ọjọ́ olúwa. ọjọ́ olúwa. baby i'm coming in few minutes. ṣé makeup náà lọ ṣe látara ẹ wọ́n ti máa dúró de wà registry. Ah, hey guys. Ah. oh, okay. So. Àwọn ọmọ ń dúró de o. À ń ṣe dúró. Yes. Ọjọ́ ti lọ. Ah, kí ni ká ṣe? A ní láti tètè lọ, ó mọ̀ pé èrò máa kàn registry lẹ́nu. Kí ni mo fẹ́ ṣe? Ṣàfẹ́fẹ́ lẹ́nu. Hey boy course she's upstairs. <laughs> ẹ tètè ẹ jẹ́ ká lọ o. ẹ wà ń tẹ́jọ́ ẹ ṣe kíá ó ah. Smart. Sean, you really need to be fast. Yeah, yeah. Because I can't afford to be late to the registry. No, no, no, no. Hey, eh, late at all. Oh, she, she care. Hey, auntie, eh, they she care now. You need to she tell me. Ah, my better. She tell me. lẹ ní kí n bá yín kókó? No, ẹ má worry, má ṣe é sọ. Okay, better. Mo rí ire you lẹ wà náà. Ah, ah. Kí lẹ ń ṣe látàárọ̀? Ah, ó yẹ kẹ́ ṣe kíá o. Wọ́n ti fẹ́ ṣetán ọmọ àbínú. Ṣé Morire ń kọ́? one in the other room wọ́n ṣe makeup lọ́wọ́ ẹ jẹ́ kí n tètè lọ bá wọn sódà máa lọ yọjú sọ́kọ yín. ok dear bá mi sọ fún bébì pé màá tó ṣe ṣùgbọ́n. ìyàwó ẹ take care. um, Sean, yeah. you need to be very fast. kò ní dáká pẹ́ dé registry. ẹ máa no no no ẹ má wọlé ẹ má dáhùn ẹ dáhùn make it better àǹtí ẹ̀ náà ṣe kí a. mi ní ṣe lọ́mọ náà. wọ́n ló kọ́ bá mi sẹ́yìn next. <laughs> Where is my wife? Um, Whoa. Oh my, oh my gosh. There you are. Oh, baby. oh, oh. Mo kọ́kọ́ fẹ́ sọ pé àbúrò ìyàwó ẹ̀ beautiful mo rí pé àbúrò ìyàwó ẹ̀ ò beautiful lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi. okay. come on here. wow ọmọ ẹ ẹ bẹ̀bí jẹ́ káwọn náà tètè ṣe hàn. tètè ṣe kí ni. ìwọ náà rí nǹkan tó rẹ àtọ̀rẹ́ mi ṣe. Oh, marriage. <laughs> of course, I got it to she now, you know. Thank you, and you're so handsome. <clears throat> well, you guys remember it's my wedding day, okay? So relax. <laughs> Oh, come on, Ọjọ́ Olúwa. Ẹjọ́ ẹ máa ní láti gbé mi because eh, èèyàn kan fẹ́ fún mi lówó ẹ mọ̀ èèyàn kan tí mo supply ọjà fún ní kí n máa bọ̀ mọ́sọ̀ kí n wá bá wọn kí n wá gbà wọn. Wáyé tó ṣiṣẹ́ And why is she so bad? It's your friend's wedding. Why? yeah, of course I know. <laughs> why am I surprised you're talking like this anyway? <laughs> I, I gotta go. Shagbon, so my pad in the registry. Okay, I love you. Okay. I'll see you soon. Bye. I love you too much. Ẹ má pẹ́ Okay. Boy sọfẹ gbéyàwó ẹ lọ ni mo ṣe rọjú sọfẹ gbé lọ ni ṣé ajá olúwa. ṣé èmi ni lọ́ba lókè lọ́ba yẹn bóyá bóyá kò lọ́ba. but we are not allowed to go upstairs that's the problem. <laughs> okay. ọjọ́ darling we have to go. boy and you looking very good. thank you it's my day. <laughs> I know. Am I not blessed? You are indeed blessed. Am I not a blessed man? Very blessed. I told you. Shall we? Come on, darling. Uh, is easy, is a, is is You look amazing. You guys are good together. Eh? Let's go. Yeah, yeah. Let's go. Let's go. Can you make me this? Let me go. Let me go. Let me get that for you. Let's go. Let's go. Okay. Okay. ọmọ ọ ṣe bá mi páàkì sáré tọ̀ mi gan. báwo tí mo lè tọ́ sí i ah, má lọ tọ́ sára. Ah, anxiety ni o kí n tó ń ṣe mí. no baby let me just yeah, jẹ́ kí n wọ́n bí bàbá sáré. I don't know. Are you sure? yeah baby. Um, Jengo, sorry. Yeah, Momo. No, me. Yeah, thank you, baby. Okay. Ah, kí o fẹ́ kẹ́rin lọ́tọ̀, ṣé o ń gbọ́? Mo ń bọ̀. Are you serious? no, no problem. Nothing, nothing. ó ti yẹ báyẹn sórí Chelsea yẹn straight winning ó ṣùọ ó máa ó máa na oh. Arsenal pàtán ó ti yẹ báyẹn ó dẹ̀ rí ọ̀dẹ̀ two point forty two ni ó ti yẹ báyẹn. ẹ̀gbọ́n gogo lèmi máa gbé fún un. báwo a ṣe gbé gogo Baka oh. yìí gan tí mò ń wò yìí ó máa fọ́ Madrid lẹ́nu pàtán but both him to score ni. Baka Joe where are you. tó bá tiẹ̀ ṣe máa ń ju tìmọ̀ jẹ́sìn mo ní màá ní kò lè lọ́wọ́ yẹn. ok wọn. Chelsea bá play man u man náà ni four zero. má sọ yẹn ẹ tani. Chelsea oh. ah, ah, àwọn ọmọ mi Azadius wo kó tó hat-trick ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí i ó ti yẹ báyẹn. ẹ̀gbọ́n ẹ lọ wo rẹ́kọ̀dì. Oh. ó lórí ẹ̀ yá play game tó fẹ́ play. hello hello excuse me sir ẹ ẹ jọ um, ṣé ẹ bá mi rí ọmọkùnrin kan tó ga ó mọ́ra ó wọ irú aṣọ tí mo wọ̀ yìí. ẹ wọ́n débí ìsìn àbọ̀ bó ṣe débí wọ́n wọnú mọ́tò white tó wà níbí ó máa ń kọ́ wà nínú ẹ̀ ó máa yẹn fún àìgàn woman yẹn gan ni ò jẹ́ ká concentrate lórí nǹkan tá à ń book bí tẹ́lẹ̀ so bọ́dẹ̀ ṣe wọlé tán wọ́n drive off. Ah, ah, ah. no ẹnìyàn ò lè drive off actually ní gangan ni ọjọ́ wedding ẹ̀yàwó ẹ̀dẹ̀ wà ní ẹni máa ṣe tẹ̀wọ̀ iná wọ̀ ó wọ suit funfun ṣòkòtò tó wọ̀ sí dúdú ó ga ó pupa ó ní irùngbọ̀n ó fine báyìí ó ti tẹ̀lé pretty baby dáná tí wọ́n ti yọ lọ. no no no no no no. This can be happening. Happening. This is definitely not happening. Why? Why? Why, why? It's not picking up. Why? Is it not picking up? You have to pick up. No. We're done. ọkọ mi dà How come dà. ẹni sùúrù ẹ wá nà ẹni sùúrù. ó ní òun fẹ́ lọ tọ̀ ẹ ó lọ pé wá but òun nìkan ló wá. ẹni No, nothing. No problem. problem. I have eh, no problem. Yes, yes. Ah, yes, ah, No problem. I need to. No, no, no. I need to. No. I am calling no him. Problem. No problem. <laughs> yeah, baby. Babe, I am so happy. No, I'm excited. Finally. Finally. I'm delighted. We get to be together forever, baby. Forever, you can ah. stay on a date. Ọgbẹ́ ló ń pè Hello. Alex what's up. mo ti ń pè látẹ̀kọ̀ òde ẹgbẹ́ kọ̀ọ̀lẹ̀. ọmọ mo ti gẹ́ mo ń kúrò Nàìjíríà mẹ́n èmi èmi ò ní mo fẹ́ ṣe ìyàwó báwo mo pretend ní mi níyàwó kankan ṣe pẹ̀lú yẹn mo ti wà pẹ̀lú ọmọ rẹ̀ tí mo fẹ́ fẹ́ bí ṣe wà yìí. hello how are you how is you. ó mọ̀ kan gbé sí speaker jẹ́ kí o máa gbọ́ so ẹ̀yin méjì àti máa gbọ́ that way mi láti ṣàlàyé fún òun again. kí n fi kí n fi sí speaker kẹ kí ni bá sọ fún wa mo ti wá lọ bí tó ti oh, speaker. mo I Yeah. Yeah, good. Um, oh, olúwa whatever your name is jẹ́ kí n ṣàlàyé fún ẹ ṣọ́ọ̀ mi yẹ ṣorí gbogbo eléyìí tí mo bẹ́ẹ̀ ṣe yẹn mo ṣe nítorí pé kí ni o sọ pé until ti bá propose this year. Kuto tó free gbogbo owó ìrùbá bẹ́ẹ̀ àti everything mo fẹ́ ṣọ́ọ̀ mi yẹn mo lè ti and right now I'm done with you All right? Do you want to wait? Wait. wà mo fẹ́ wá bá ẹ mo fẹ́ wá let's talk it out we we can we, we can talk about it. Don't call this number again ever bí ṣe wà mo wà pẹ̀lú ìyàwó mi mo rí ire tèmi. so right now we're on our way to South Africa All right, lose number yìí tó bá tún pè kò wọlé ló máa gbọ́. Thank you oníṣà iná àtàbí ajá ajá ajá ayé lókun ṣẹ́rí pé ènìyàn sá ẹni ẹ̀dá kó má má bínú ẹni abínibí kankan ń dalẹ̀ ara wọn òjò ń rò orí. Because I'm free. I'm a free man now, baby pa. ìwọ náà ló ìwọ náà ló kọ́ mi gbogbo ẹ̀. èmi ni bad èmi ni bad eye ìwọ ni bado. ìwọ ni balẹ̀ sọ̀rọ̀ yàgà. Naughty girl. But I love you. I love you too. I can't wait to get down there. Kàtí ọkọ bẹ̀rẹ̀ sáàmù. Ah, ó tọ́. Check out, check out, check <laughs> Oh my God. All right. Mo ṣe dákú ń jáde wọ́n á gbé lọ sí hospital ibẹ̀ ni mo ti pàdé dr tomiwa tó béèrè ọ̀rọ̀ yẹn. ṣé máa ń tẹ arint fún dr tomiwa yẹn ṣé wọ́n padà fún yín lówó. yes he did as promised he gave me five hundred thousand naira mo lọ sí South Africa open open wípé máa rí obìnrin tí mo nífẹ̀ẹ́ jù láyé ìgbà tí mo dé South Africa it was quite unfortunate torí lálẹ́ ọjọ́ tí mo débẹ̀ ara owó tí mo kó dání náà ni mo ti fi ṣe reservation mo sùn lóòótọ́ ọjọ́ kejì sọjọ́ kẹta ń gbà yẹn kí ni tó ṣẹlẹ̀ ń gbà yẹn ṣe rántí táwọn South Africa tó bẹ̀rẹ̀ sí pa dúdú ẹgbẹ́ wọn oh. xenophobia ìgbà tí mo wà mẹ́rin ló ṣẹlẹ̀ rẹ̀ sówó púpọ̀ lọ́wọ́ mi mo sùn bus station mo sùn train station ah. ṣùgbọ́n kí n máa lọ bá lọ so I had to come back home láì rí ẹni tí mo wá lọ pẹ̀lú gbogbo five hundred thousand tán fún mi. ṣé látìgbà tẹ́ ti wá dé sí nàìjíríà ṣé ti wá gbìyànjú láti wá dr tomiwa. dr tomiwa ò ní di wíwá ọmọ bí tó wà. But how could I bring myself to face her? How? Now, the would you, you know? tọ́míwá àpẹẹrẹ obìnrin gidi ni tọ́míwá she is beautiful down to earth kind ah mo fi àìnílàákàyè mo fi mo fi bọ̀rọ̀ ara mi jẹ́ ni torí òyìnbó máa ń ní ẹyẹ ẹyọ kan tó wà lọ́wọ́ ó sàn ju méjì tó wà ń gbó lọ torí ah tọ́miwá dókítà tọ́miwá ọkùnrin tí èmi gbowó lọ́wọ́ ẹ̀ mo rò pé ni mo ń ṣe tọ́miwá ni ẹ̀rù mo fẹ́ kó kó lọ́ọ̀bẹ nìkan báà ní ṣe fẹ́ lọ wo ojú tọ́miwá mo mọ bí tó wà mí lè rí mi lè rí tọ́miwá ẹ mọ̀ pé nǹkan tí mo ṣe yẹn ẹ mọ̀ pé ìwà pààyàn ni mo wò torí kí n tó dé gan nude pictures tọ̀mí wa ó ti wá káàkiri internet gbà tí mo rí aya mi já ojú tì mí bẹ́ẹ̀ ó lọ́wọ́ adáríjì mi kí n tó kú láti gbà yẹn ewé ata òtátá dín ní iṣẹ́ òsì owó òsì. <laughs> I helped in destroying my life. Ẹ má bínú mo fẹ́ Pause pause. Nǹkan tó fi dáa kí writer kó máa wá ìdí dáadáa especially to about ti true life story. Èmi ti kọ́ pé ó fún lówó even more kọ́ pé twenty thousand naira ló Mm. Ah iṣẹ́ náà lè ṣe like díẹ̀ tá a bá gbọ́ náà ni a máa fi imagination wa àti skills wa kún nǹkan tó fi ń jẹ́ movie náà nìyẹn bó ṣe kèmí burst bọ́bọ̀ ẹ̀ ṣó mọ̀ wípé story tí wọ́n sọ látàárọ̀ ṣó rántí story project mi tí mo wà bá náà tí mo sọ pé mi ò mọ concluding ẹ̀ mo dẹ̀ sọ pé mi ò fẹ́ padà lọ sílé yẹn ti torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ there is one particular Alex nínú story yẹn òun ni kò jẹ́ kí n mọ bí mo fẹ́ hẹ̀ǹdẹ̀ látọjọ́ yìí gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ ṣe ló kàn ń tálè tó kàn ń tálè story ti tẹ ni mo rò pé mo wá gbọ́ o concluding part story mi náà sọ látàárọ̀ yìí. irọ́ ni. I'm telling you. ọjọ́ olúwa. moríire Am I dreaming? Ojolua, relax. Let, let me explain, please. What are you two doing in my house? John, to your law dáríjì wá nítorí tán lọ́wọ́ ọba jọ gbogbo owó ẹ̀ tí mo gbé gbogbo ẹ̀ mo ṣetán láti dá padà I can even pay times two or three nítorí tán lọ́wọ́ jọ. mo ríire ìwọ ọjọ́ olúwa mo gbà pé mo ṣe é kódà èmi kọ̀ọ̀kan ni mo ṣe é jù but please just just just find the place in your heart to forgive me jọ nítorí ọlọ́run èṣù ló yá mi lò èmi náà ṣèrò èèyàn bẹ́ẹ̀ yẹn jọ nítorí ọlọ́run dáríjì mi i'm sorry tó bá jẹ́ pé bóyá kì í fi jù wọ́n sílẹ̀ ni o máa fi dáríjì mi mo ṣetán àti fi sílẹ̀ níwọ̀n ìgbà tó bá sì lò nífẹ̀ẹ́ mo dẹ̀ fẹ́ padà ọwọ́ mi ni I don't want him anymore just just just please please forgive me Joanna, please I'm sorry please. Joanna, I still love you. I do. I'm, please, baby, I, I love you. I, I'll return everything. I promise. Ìfẹ́ bá kọ́ ní o. I still love you. <laughs> always around. Ṣé báwo ni? Ṣé wọ́n ti dé ni? Àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dé? Ta ló dé ta lẹ́yìn expect? Mo ríre àti jù Mo ríre àti jù wò ọ̀hún àti mórírẹ àtijọ́ wọn wọ́n wá wọ́n wá bẹ́ẹ̀ mi ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ó ní I still love you èmi náà dẹ̀ ní I love you too adẹ ó ó hug me mo dẹ̀ hug ẹ̀ pa. àǹtí mi ó ti tó jáde ìgbà aláwọ̀ ṣìwọlẹ̀ láàyè ṣé mo kọ́ tẹ̀ sọ ṣáá ṣó yẹ kẹ́yìn díjú yín kẹ́ sùn kẹ́ wá lá irú àlá yẹn àti ètè dúró náà tẹ́ bá tẹ̀ wá lá irú àlá yẹn ṣó yẹ kẹ́ sọ síta ah, ládùúgbò nǹkan tí bọ̀dá yẹn ṣe fún yín ẹni tó sọ yín di dàbí mo ṣe dà yìí ẹ wo bí tẹ bá lọ́wọ́ mi tẹ fẹ́ sọ ẹ lè bá mi sọ máa gbọ́ àmọ́ ti bọ̀dá yẹn ẹ má sọ rárá àti rárá àwa wítọ́ ìwà àbọ̀tà ìwà ń sọ tìdùnnú tìdùnnú ẹ̀ ń sọ tayọ̀tayọ̀ ẹ dúró náà ẹ jẹ́ kí n béèrè nǹkan lọ́wọ́ yín ṣé tí bọ̀dá yẹn bá padà wá tó bá bẹ̀yìn She máa fún chance láyé. yes ah She tell me, calm down mm you don't know this thing called love. really i love him and that's all that matters tó bá wá tó bá bẹ̀ mí mo máa forgive him i love him and he's gonna come back oh my god. Oh tó <gasps> bó ṣe máa gbọ́ tèmi do you want to hear the truth <gasps> uncle juwon is gone and he is gone forever. don't tell me that my dream must come to pass juwon is gonna come back to me. It's gonna come back. It's fine. It's, it's fine. <laughs> going to come back. It's fine. It's going to come back. It, will come back. It, it will come back. Just keep saying he's gonna come back. Yeah, he's gonna come he's back. Gonna come he's gonna come back. Sorry. Sorry. He's going to come back. This life is so full of ups and downs. I'm glad to be back home. báyìí wọ́n ti ó bẹ́ ó ti improve. ṣé o gbọ́. no it's not. kí ló dé. Ah, ẹ dákun ga ah, ah. nǹkan tó ń ṣe mọ́tò yìí. kí ló ṣe mọ́tò yìí. pátá ń bọ̀ ẹ̀ mọ̀ táwọn wò pé nǹkan kan tó ń ṣe bákùnbákùn ẹ dákun kí ló ṣẹlẹ̀. ó ti lé e tẹ ẹ̀ wo time ni. mi ní pẹ́ dákun ẹ jẹ́ kí n ṣí bọ́nẹ̀tì kí n mọ nǹkan tó ṣẹlẹ̀ ní. ẹgbẹ́ oníṣẹ́jú mélòó kan. àbí kí ni gbogbo eléyìí bá mi sí. ìbọn ẹ sorry sorry please ah kí la ṣe ẹ ọkọ ẹjọ ẹkọ gbogbo tó wà ní mọ́tò ẹ ẹkọ ẹkọ ọgbọ ẹgbọ ẹjọ ẹjọ ọlọ́run ah yé yé yé yé come down yé yé down stand up flat olórí down. ẹjọ ẹjọ ẹjọ please please please ẹ. ẹjọ ẹjọ ìṣàánú wa ìjọ ń dọ́rí ọlọ́ ẹjọ ẹjọ. Confound. well done, boys. Well done, good job. Ìwọ akutu kú ẹ lọ́nà ọ̀tẹ̀ wọn à mú boys let's go let's go let's go let's go Move, move move move move ojú dá. ṣé kí ṣàjò kí ló dé o. irọ́ ojú dá. amọ́niṣe ní àfàìmọ́niṣe ní. irọ́ ojú dá. irú wọn pọ̀ nígboro. irọ́ ojú dá. you gotta report to serve. irọ́ ojú dá. ohun tó bá fi. ẹkúnlẹ̀ ẹ̀gbọ́n mi ṣé tèmi báwo ni mo wà ó tiẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ látànà bọ́ mo mọ bí mo ṣe fẹ́ pùtẹ̀ bọ́ tìgbà tí mò ń bọ̀ lọ́nà sí mo rí newspaper yìí ìkan tó dẹ̀ wà ń bẹ̀ ló fẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín. sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀. Um, nínú newspaper yìí mm-hmm. mo kà á pé àǹtí moríire your friend mm. ni pé wọ́n involve nínú plane crash <gasps> tó lọ sí South Africa wọ́n dẹ̀ kú. Ah! Jesus. You think I'm lying? Ẹ lè confirm ẹ fúnra yín. And èyí tí mo fẹ́ sọ lánàá tó ṣẹlẹ̀ bọ̀ mo mọ mo ṣe fẹ́ gbé kalẹ̀ because mo mọ̀ yín tí bá sọ ń sìn ẹ lè bára jẹ́ tí bá sọ ń sìn lè máa bára jẹ́ gan-an. Mo kà á lórí social media lánàá ní pé ọ̀nkú ju wọn ní pé wọ́n bọ̀ ọkùn wọn nínú igbó tí wọ́n dẹ̀ mọ́ tọ́pa wọn. kí ló ṣe yín gan kí ló ń ṣe yín wake up from your dream ju wọn ti kú ojú àlàlẹ̀ wà látijọ́ yìí ju wọn ti kú he is normal and he can never come back to you. No. No. Forget about him and move on with your life. Oh. You have a good life to live if you wake up from your dream. Ewora yín, endowed, blessed, I'm beautiful tí bá rí lọ́lọ́ ṣé mú àmúyẹ ọkùnrin tó máa sọ pé tẹ́lẹ̀ ò bá tiẹ̀ jẹ́yàwó ẹni kó jáyé ẹni ojoojúmọ́ ẹ máa pariwo Fọlájúwọ̀n Fọlájúwọ̀n Fọlájúwọ̀n yóò mọ jù wọ́n tẹ̀ ń wá. ṣé tèmi Juwon can just die like that? Why is everyone around me betraying me like this? mo rí ẹ náà ṣe tiẹ̀ ó betray me my best friend Fọlájúwọ̀n tí mo tún fi ọkàn tán the only man I love in the whole wide world. He betrayed me. She said me, he got me dead. I know. Fantastic. You're a very good actress. Yes. You ò mọ̀ pé mo act. Ẹ bá ti sọ fún mi kí n for acting school. ha. <laughs> máa gbọ́ nǹkan tó sọ. Like, did I hear you well? You said betrayer. I, I, I don't get. What are you talking about? Oh. was it because I kept me with others? Why? Torí condition ni mo in ń pity You think I don't know? This man right here told me everything from A to Z. Ẹ jẹ́ sọ̀rọ̀. Papa. Hmm? Hmm, òótọ́ lọ sọ. So èmi gan ti fẹ́ sọ láti ṣèjọ ẹ̀ ṣùgbọ́n mo mọ bí wọ́n ti sọ ní àǹtí ọjọ́ olúwa níjọ́ tí. ọ̀tọ̀ èmi ni mò ń bá ẹ sọ̀rọ̀ ló lọ you walking out on me Eh, you walking out on me Eh. ṣé èmi ló ń ṣe bẹ́ẹ̀ yẹn sí bàbá ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ yẹn sí let me tell you ohun tí mo sọ ni mo sọ ò ní fẹ́ nonsense. ẹ wo dadi mi ò lẹ́gbẹ̀ẹ́ ṣe máa ń hámà lórí ọ̀rọ̀ ju wọ́n ní mo fẹ́ mi kò lè sí máa ṣe sí kí ló dé gan náà. o lè fẹ́ ju wọn tó bá dé eventually ṣe ìfẹ́ inú ẹ máa dì sóun ẹ lọ́mọ ẹ wo dáàdi tẹ bá fẹ́ dísò mi nìkan dísò mi ṣètì gbọ́n bá fẹ́ dísò mi nìkan kí ló dé gan-an alóhùn ni mo máa sọ́kọ̀dọ̀ sí kọ́dọ̀ mo máa fẹ́. èmi ni ò ṣe báyìí pariwo mọ́ èmi ni wọ́n pariwo mọ́ báyìí tó dé mọ́ irú ọmọ ah, ah, irú ọmọ jàtijàti wo ni wọ́n fẹ́ yànnà. dáàdi I will marry you mo ní mo máa fẹ́ sẹ́ kí ni. ẹ fi mí lẹ̀ jàre. Huh? èmi máa fẹ́ ilé ìkùnlẹ̀ sí ìkọ̀tẹ̀ máa ṣe sí mo máa mo ṣe ti fẹ́ tán already kí ni kí ló ṣe yín kí ni ẹ wo ẹ fi mí lẹ̀ èèyàn onífẹ́ yẹn èèyàn onífẹ́ ẹ ti máa ó ti ń pọ̀ jù mo máa fẹ́ kò sí ìkọ̀tẹ̀ máa ṣe kí ni kí ni ẹ jẹ́ ẹ jẹ́ màmá ask kí ni ẹ wo ẹ fi mí lẹ̀ jọ náà ṣe kí ni ah, kí ló dé mi nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ ẹ sọ̀rọ̀ mọ́ sí o pé ṣe máa pretend ní every time Ah, wọn ah. máa sọ̀rọ̀ mọ́ dádì dádì. dádì ti dákẹ́ why did I do this ṣé kò ṣe pé mo ti fọ ara mi pa Baba mi báyìí. afẹ́sùn ẹ̀ lè gòkè ni dadi dadi lọ ah ah ẹ̀ ká mà ti di dadi chief chief ah. Now you're talking about betrayal. Are you not a betrayer? Are you not a betrayer? nǹkan tẹ́ dálẹ̀ ẹ wá sọ̀rọ̀ betrayal. are you not a betrayer. betrayer. <laughs> ẹ jọ ẹ sọ fún are you not a betrayer. i'm sorry. i'm sorry. I, I didn't know I was going to get to this. I'm sorry. I, I never meant to kill that. Say, tèmi? Ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rẹ́ dà ọ́ ò ń bínú má fi fìrè bínú rárá ẹni abínibí gan dá àyàn inú ọ̀wà ní ìfisì bínú gbàgbé ọ̀rọ̀ àná torí tàbá gbàgbé ọ̀rọ̀ àná ẹ̀rẹ́ nìkan àbá sí ẹ àti ọjọ́ olúwa ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ báyìí ọlájú wọn mi o ọlájú wọn mi o. ṣèṣe bọ́ fẹ́ràn yín dénú ni ìfẹ́ tá a fádìí ò dénú ibi kápájẹ lọ́mọ owó téye jù wọ́n torí lọ́wọ́ yín ilé òsè kàkàdí rè tẹ́ fi rò fẹ́ràn yín ẹ wá wo bí ìgbésí ayé wá dé ìní náà wàá fẹ́ kẹ́ ẹ wá fi àná kẹ́ ẹ fi bòní jẹ́ tàbí kẹ́ ẹ fòní kẹ́ ẹ fi bọ̀lá jẹ́ o ọjọ́ ọ̀la yín ni kẹ́ ẹ dù kẹ́ ẹ má burú yín kẹ́ ẹ mú lókòókòdùn kẹ́ ẹ fi ìfẹ́ kẹ́ ẹ fi lè gbèsè ayé yín tó ti yé. kó lọ́wọ́ bá mi ó bá ń pèsè ọkọ̀ alálùbáyé kà ó pèsè ẹ̀ fún yín. sọ̀rí ṣe pápá ṣe pápá ṣe mi à sọ̀rí. I'm sorry. I love you. I love you too, sis. Papa. So much. <laughs> ṣẹ̀dá àìlé ayé èyí a lọ síwájú a tún lọ sẹ́yìn ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kàn tẹlòmíràn. Sometimes life is cruel and bitter ayé ò lè ṣùgbọ́n apá ọ̀bẹ ò ká yóò san ni àbí kò lè san màmá fi wèrè dán mi wò. ìrọ̀ dá sí. ẹ̀gbọ́n ta ló ṣìkà ó. ìrọ̀ dá sí. táwa lọ dalẹ̀ ìró Júdà ọ̀rọ̀ yìí ta kókó ìró Júdà ó ta kókó kò ṣe tú o ìró ni ìró Júdà àfàìmọ̀ṣe ni o ìró Júdà irú ọ̀pọ̀ ọ̀pọ̀ nígboro ìró Júdà ìró Júdà sì ni wọ́n o ìró Júdà sí. mo wọ kàkàkí mo gbé kàkàkí lọ́wọ́ mo ti ń wá kàbọ̀ sínú kàmútà pàkàkà èmi ò mọ̀ mọ̀ gbọ́.